we're going to be putting in the hand of every participant a DVD that contains trainings and educational content on those businesses that they can do in the year 2024 to succeed. We're going to be putting that in the hand of every participant at this event Secondly, is that we're going to be giving out our mega, mega bonus. Throughout the year, we'll be giving out small bonus 80%, 100%, you know. But at this mega event, we're going to be giving out 150% bonus. This equals to at least 150,000 naira that's going to be added to people's trading capital for them to do business of e trading. And thirdly, we're going to also be giving out free capital 100% free capital. We're going to be giving out 100,000 naira capital. 150,000 naira capital, 200,000 naira capital that is going to be credited to people's trading account for them to start the business of e trading. All right, so be at this event, pick up your DVD, pick up your bonus, come be a winner of one of the big money we are giving out. And I can tell you, you can start 2024 on a very, very big note. All right, Rally Academy definitely trying to empower Nigerians. Can you tell us the dates, venue, and time of the Ibadan Megaton Conference? and how participants can register to attend. The conference will take place for just one day, one very important day, right here in the city of Ibadan. And the day this event is going to be taking place is this week, Thursday, the 30th of November, 2023. Let me tell that again. Is this week, Thursday, the 30th of November, 2023. And the time will be at 10 a.m. prompt. 10 a.m. prompt. The venue of the event We'll be at Pentium Rise Event Center. Pentium Rise Event Center, number one, Independence Square, opposite Ibadan Housing Corporation, Aulu Avenue, Old Bodija. Pentium Rise Event Center, number one, Independence Square, opposite Ibadan Housing Corporation, Aulu Avenue, Old Bodija, Ibadan. If you want to register to book your seat to be at this event in the city of Ibadan, send an SMS with the word IB1. IB is short for Ibadan. And number one to this phone number 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. All right. Thank you very much, uh, Mr. Michael Akinwale, for coming to the studio today. Thank you so much, Lekon. Okay, if you care about starting 2024 on a bang financially, this should be on your to do list. See you at the Megaton Conference. Bye for now. You're listening to 105.9 FM. Fresh. Fresh 105.9 FM Ibadan. The station for everyone. Fresh FM lónìí kinyo o kí ẹ tẹ́tì. ẹ̀yin sànmọ́rí alpha ayùnádé you ló ṣẹlẹ̀ gangan. ẹ ṣe tí ẹ gogo. gbọ́ gbọ́ gbọ́ ẹ ń gbọ́ Ema ẹ má yí ladies and gentlemen ẹ máa ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin tí ẹ dá mọ̀ Fresh FM ní kí ẹ máa gbọ́ ẹ ṣe. ẹ máa gbọ́ Fresh FM yomi ọlábísí ẹ máa gbọ́ Fresh FM one oh five point nine nílé orí challenge la wà Ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ Fresh FM. la gbé ṣe bẹ́ẹ̀ ṣe tá a mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní jáde kákó káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. ẹ ṣé o ẹ̀yin èèyàn ẹ káàárọ̀ o a nílé a lóko a káàkiri tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá nílé Ìbàdàn níbi tí Fresh FM sẹ̀ǹgẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ni o olú iléeṣẹ́ Fresh FM Nàìjíríà lọ́sẹ̀ǹgẹ̀rẹ̀ sí Music House Challenge ọ̀nà tó lọ sí toll gate nílùú Ìbàdàn níbẹ̀ náà ni ajá àbálẹ̀ ó ti máa di jíjá sí yín ní etí bẹ́ẹ̀ ni o lágbára lọ́wọ́ ọlọ́run bí abọ́ládé sàlámì ṣe máa ń gbàládùá a ní kò ní í bọ́ sódì láàyín o. àmín o. <laughs> kò ní í bọ́ sódì láàyín o bàbá wa kà kan tó jọ gbígbóná ní yakinlala yakinlala tó gbóná ní gbóná gbooru létí gbọ̀yìn ẹ fi etí tútù ẹ fi gbọ́ ẹ fi etí ice block ẹ ṣe ẹ fi etí ice block ẹ fi gbọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ilẹ̀ yìí yóò tùbà tùṣẹ́ wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń wí gbólóhùn àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa nù o àwọn tí wọ́n ń wí lójúmọ́ tòní tọ́mọ́ wọ́n pọ̀ rẹpẹtẹ ìdá gbangba wọn níbi wọ́n rí signboard wọn sí láti kọ́kọ́ máa júwe ẹni tí wọ́n ń wí fún yín o ká tó wá lọ síbi àwọn kẹtẹpẹ ìdí ìròyìn. èmi eléyìí èmi ni mo lè tẹ̀sẹ̀ bọ́ bàtà gbàǹgbà ṣú gbẹ̀ngbẹ̀ eléyìí tí ọba ṣẹkì tí ọ bọ́ọ̀lẹ̀ láìpẹ́ yìí ṣùáìbù ló bu ọ̀rọ̀ sọ èmi ni bàtà yẹn fit èmi ni ó sì ti kéde èròǹgbà rẹ̀ láti dupò gómìnà ìròyìn yẹn pé well done well done ìta gbangba gbogbo ìwé ìròyìn tó lónìí The Nation Nigerian Tribune Punch àti Vanguard ni wọ́n kọ sí. ilé aṣòfin ìpínlẹ̀ Ondo jókòó lónìí ó sì ṣeé ṣe kí wọ́n kéde Lucky Ayédatiwa gẹ́gẹ́ bí adelé gómìnà àbá tí Tinubu gbé wá wọ́n dá àbáyẹ sí ẹ̀gbẹ́ kan ni pé kò lè mú o pẹ̀lú ibi tí nǹkan dé dúró lágbo òṣèlú ìpínlẹ̀ Ondo. Hmm. mo rí o rò pé mo tẹ pause hmm. mo ìròyìn kan ló já mi lẹ́ẹ̀kan náà lójijì Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí ọ̀rọ̀ ẹjọ́ rí bákanbàkan bákan lórí èròǹgbà wọn ǹjẹ́ òní hmm. wọ́n ní Ṣọ̀ún tuntun yóò gba ọ̀pá àṣẹ ní december ọjọ́ kẹrìndínlógún oṣù ọdún twenty twenty three tá a wà nínú rẹ̀ yìí bẹ́ẹ̀ ni Gandhi Paito Gandhi ilé ẹjọ́ ti gbégi lé yíyọ nípò tí wọ́n fàyọ ń pòǹjọ ní ìròyìn yẹn ní rẹ́rìn músẹ́ tó ń ti ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ ti ń pé àwọn olórí ó ṣiṣẹ́ ẹ̀bí pẹ́pẹ́pẹ́ láàfin o ìrùkẹ̀rẹ̀ ó dokin ni o àṣẹ ó pẹ́ lẹ́nu o ọ̀rọ̀ jáde àṣẹ yìí náà tún tẹ̀lé kábíyèsí o ìta gbangba the punch fún tòórọ̀ yìí. ìwé ètò òṣùná orílẹ̀-èdè wa nàìjíríà fọ́dún 2024 ọ̀la ńlá ààrẹ bọ́lá tinúbú yóò taari ẹ̀ lọ sí iwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà àwọn ìgbìmọ̀ bọ́ba jíròrò lágbọ́nrin ètò ọrọ̀ ajé Federal Executive Council wọ́n ti jókòó wọ́n sì gbé e yẹ̀wò wọ́n ní twenty seven point five trillion naira iná ni wọ́n fi orí ìwé ètò òṣùná lé lórí wọ́n wá wo bí a ṣe ṣe ìgbéléwọ̀n náírà sí dọ́là náírà sí dọ́là wọ́n ní dọ́là kan wọ́n fi náírà tó ń lọ bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà ó lé àádọ́ta náírà ni wọ́n fi ṣòdiwọ̀n ẹ̀ seven hundred and fifty naira pàdọ́là àá wàá yá bílíọ̀nù kan owó náírà bílíọ̀nù kan owó bílíọ̀nù kan owó dọ́là a lọ ya ní African Development Bank a fi ṣe àtìlẹ́yìn ro ètò ìṣúná ọdún tó ń bọ̀ lágbára. Hmm. onídàájọ́ àgbà nílẹ̀ yìí àtẹgbẹ́ amòfin nílẹ̀ wa MBA ti panupọ̀ sọ pé ẹnìkan ń pohùn mágogo lẹ́nu ìtara hùwà tàbí ìtara sọ̀rọ̀ aráàlú ṣẹ̀ka ètò ìdájọ́ kò lè rọ́pò òfin ilẹ̀ wa o òfin lòfin ò mọ̀ jẹ́ hmm. a sì nítorí pé ẹnìkan mẹ́kún sun kápá ní gbòkú kọjá lójúde wọn ìròyìn yẹn pé ìyá ìta gbangba the punch. nílé iṣẹ́ epo orílẹ̀-èdè wa nàìjíríà nnpcl àtúntò èyí tí wọ́n ṣe ìgbésẹ̀ ọ̀tún bíi tí nǹkan dé dúró rèé o yari ló tún padà sí ipò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fúnléeṣẹ́ epo nnpcl wọ́n wá ní alága ìgbìmọ̀ májò bàjẹ́ fúnléeṣẹ́ epo akínyẹ̀lúrè ẹni wọ́n mú òye pé ìka tó tọ́ símú ńlá fi rè mú òun gangan lẹni tó yẹ kó sì wà lórí àpèrè náà. ó ṣeé ṣe káwọn aṣòfin ìpínlẹ̀ Ondo kí wọ́n forí korí lónìí kí wọ́n kéde ayédatiwa gẹ́gẹ́ bí gómìnà tí ń delé hmm. acting governor ìròyìn yẹn pé wow hmm. ìta gbangba the punch fún tòórọ́ òní. ẹ jẹ́ àtọ̀ ṣàṣà ká tún lọ sí ojú ewé kínní ìwé ìròyìn ti the nation ìròyìn kan ló ń bẹ níbẹ̀ tó ń sọ ọ́ di mímọ̀ gbangba gbangba yìí pé lẹ́ka ètò ìdájọ́ wọ́n ti yan àwọn adájọ́ kún adájọ́ tí ń bẹ ní ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ti di mọ́kànlélógún báyìí bẹ́ẹ̀ wẹ̀ láriwo ọlá ṣe ìlérí pé n ò ní já yín tàn mọ́ gbogbo àtìlẹ́yìn tó yẹ bá nílò pátá láàfún yín wọ́n wá láwọn tó jẹ́ akọni wájú adájọ́ míì senior advocate of nigeria méjìdínlọ́gọ́ta ni wọ́n tún yàn kún àwọn tilẹ̀. ẹyin mo rí ìròyìn kan <laughs> ó dàbí ẹ̀rín ni o àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nídìí ètò ìlera ti sọ pé àwọn ọmọ tẹ́ ẹ bá ti bí ní tuntun ọmọ jòjòló ẹ̀jẹ̀ ọ̀run tẹ́ ẹ wá rí yín lẹ́nu ẹ̀ tí wọ́n bí tẹ̀yìn tẹ̀yìn wọ́n yìí ṣe ìwìn o tàbá yànnú tàbí ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì ìgbà náà lẹ́ẹ̀rí ọmọ tó gbé yín wá látọ̀run lẹ́ẹ̀pẹ́ à ìwìn labíre o. àbí ta ló yìn tọ́ ẹ̀. <laughs> a ọlọ́run ọlọ́run kọ́ sàmà sàánú èèyàn ni alright báyìí ẹ bá yọ á kà sí etí gbọ̀nyin irú èmi nìsín èmi gbé yín wá ni. wetin. Báyọ̀ Báyọ̀ bó ni mo gbé yín wá ni fọ́tò bá kékeré ni mo fi ní mọ̀ wọ̀rọ̀ sọ sí mi mọ̀ mọ̀ n tọ́ bá sọ eyín back to sender ni mo gbé. ọ̀dà lọ di billionaire. àṣẹ mo di. ok bọ́gbà wàhálà tó ń lọ láàrin ilẹ̀ Israel àti Haman lẹ́kùn agbègbè Gaza wọ́n ní àtẹkùn àtayọ̀ ńlọ dàpọ̀ mọ́ra wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣí wọ́n tú èékánná díẹ̀ kúrò lọ́rùn àwọn ọmọ àti àwọn obìnrin gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ní wọ́n fara ń gbájù nínú ìṣẹ̀lẹ̀ yẹn látìgbà tó ti ń ṣẹlẹ̀ yìí pé àwọn ọmọ kéékèèké ẹ̀jẹ̀ ọ̀run tí wọn ò mọ̀ tún yàtọ̀ sósì wọn ewúrẹ́ wọn ò mọ́lé olódì. Hmm, tàbí ẹsẹ̀ tó ẹ máa tẹ̀síwájú fàdúrà ṣọwọ́ sí wọn pé kí àlàáfíà lè jọba délẹ̀ lẹ́kùn agbègbè náà. ẹja sẹnu dédé síbi a lọ sí ojúde ọjà ká tó wá lọ wọ́n ní iṣu atẹnumọ́ràn kì í jóná ọ̀nà bíríìjì aláwọ̀ akala road tí bíríìjì akala road mm. tí wọ́n já àbí tí wọ́n sọ pé wọ́n já ó dàbí pé wọ́n ò tí ì já àti wọ́n ò já àti wọ́n ò tí ì já wọ́n ṣáà ti ẹ̀ tí ó fi wá di pé ọ̀nà gbogbo gbogbo ẹni tí ń bọ̀ láti ẹlẹ́bù ni o gbogbo ẹni tí ń jáde láti odò ọ̀nà ni o kékeré ni o gbogbo ẹni tí ń jáde láti Báńkọ́lé tipa garage ni o ọ̀nà tí ó wà lẹ́gbẹ̀ẹ́ tasca tí àtúngun bíríìjì rẹ̀ mọ́ lọ mm. sí oríta òun ni gbogbo wa ó gbà ó rí wípé ó dáa ká máa sọ ọ̀rọ̀ lásọyé kì í ṣe pé bíjọba bá ti pìyàmọ́ iṣẹ́ ìdàgbàsókè kì í ṣe pé bóyá kódà o torí pé kí orí kọ́mọ̀bà ta aráàlú níjọba fi máa ń ṣàwọn àkànṣe iṣẹ́ kan rẹ̀ ẹ sì wo bíríìjì aláwọ̀ akálàhùn kìí ṣe iṣẹ́ kékeré torí pé hmm. wọ́n ló kéré tán oṣù mẹ́fà òun náà ni wọ́n ò fi mójútó tí ó fi padà sáàyè ẹ̀ tọ̀ kò sí ní tó burú ńbẹ́ o ìjọba ìlú ń kí yín fún àwọn iṣẹ́ rere tí ò dúró ńgbà kọ̀ọ̀kan àmọ́ ìbéèrè ni pé lóòótọ́ o kí ajá ó tó di yíyan jiná nǹkan kan hmm. ni àjẹgbé ajá dùn lóòótọ́ àmọ́ kí ajá ó tó wá jìnnà ńkọ́ ṣé ìbéèrè mi ni pé ṣé dídán ní ìgbà tí ìjọba bá ti fẹ́ ṣe àkànṣe iṣẹ́ kí orí ó ta aráàlú gan ẹ rí i pé mo fi gan sí i hmm. kò sí bórí òṣèlú ta wọ́n díẹ̀ torí nǹkan gidi yóò padà mú ìrọ̀rùn wá yóò padà mú ìrọ̀rùn wá àmọ́ dídán ní kórí ó ta wọ́n gan ìyẹn ìbéèrè àkọ́kọ́ ìbéèrè kejì ni pé ẹ dákun rédíò irúfẹ́ rédíò àgbáyé báyìí tó jẹ́ pé gbogbo àgbáyé orílẹ̀-èdè àgbáyé ní í gbọ́ ambelitake ìpínlẹ̀ ọ̀yọ́ tá a wà yìí ṣé bàbá ti sọ ọ̀rọ̀ ló kọ aráàlú tá a gbẹnu sọ ṣé ọ̀rọ̀ ohun èdè tí ìjọba ni àbáwọn aláṣẹ àbáwọn aláṣẹ mọ̀ọ́mọ̀ọ́mọ̀ pé hmm, ẹ mọ̀ ẹ mọ̀ palẹ́ ẹnu hmm. kì í ṣàṣà wa nìkan ni à ń gbabẹ̀ kábàlẹ̀ ní bóyá torí tíá ntí à ń sọ ni pé irúfẹ́ àná la wá a sì pàkíyèsí ìjọba pé ìjọba ẹ pé àwọn agbèfọ́ba bíi àwọn òṣìṣẹ́ oitman hmm. tí wọ́n ń darí ọkọ̀ pé ẹ deploy wọn lọ síbẹ̀ yẹn supervision nìkan ìmójútó àti ìdarí ọkọ̀ nìkan níbẹ̀ yẹn nílò ẹ wá wò ó tó fà jẹ́ pé ìtarí ti bẹ̀rẹ̀ láti bí ìjẹta ìlàlàṣe ìti bẹ̀rẹ̀ láti bí ìjẹta. n tó sì fa bẹ́ẹ̀ lọ́jọ́ ẹtì Friday èmi ṣẹ̀ṣẹ̀ gbá ní ọmọ pé mi ò ah, sí nítòsí láti èmi ò sí nítòsí láti ijó ẹtì táwọn wí hmm. èmi ṣẹ̀ṣẹ̀ gbá ní ìjẹta òun ni mo wá ní mo wá gbà láàárọ̀ ìpadà mo jí kò lé ni mo wá rí wípé ibi súnkẹrẹ fàkẹrẹ mọ kò ju bí orí bíríìjì yẹn lọ hmm. bíríìjì ọ̀nà tasca ti ń lọ sí oríta òun ibi tí ó dọ̀pù yẹn mọ nìyẹn lẹ́yìn ẹ̀ wájú mọ́ fo bí ojú dání àmọ́ kí ló fa súnkẹrẹ fàkẹrẹ tó dé orí bíríìjì o nípa àwọn èèyàn ní sùúrù fúnra wọn léènì mẹ́ta làwọn èèyàn mú dípò léènì méjì àtònímárúwá àtàwọn oní micra àwọn ní dá wàhálà sílẹ̀ tó fi mọ́ lọ́kadà kọ̀ wá sí òṣìṣẹ́ ọ́tìmọ̀ ẹ̀yọ kan bẹ̀ hmm. pínpín pé tí ọ̀darí ọkọ̀ eléyìí sì jẹ́ kó jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ láàrin PMS àti àwọn òṣìṣẹ́ ọ́tìmọ̀ tẹ́kọ̀ àwọn uniform ẹ̀yìn lọ síbẹ̀ kí wọ́n darí ibẹ̀ kí kálukú ọmọ lọ lẹ́sọ̀lẹ́sọ̀ kò sí hóró kan ń bẹ̀. epo ni gbogbo a sì fi ń ṣòfò dànù a sì fi ń ṣòfò dànù kí ni máa ṣẹlẹ̀ náà tó fi jẹ́ pé àwọn ẹ̀ka tọrọ ọba kan náà jọba àwọn máa kọtí ọ̀gbìn sí ojúṣe wọn abẹ́mi lèmi ọlọ́ba yìí ṣiṣẹ́ yẹn ni. wọ́n ṣe ń gbé fáìlì yẹn lọ sọ́dọ̀ ọ̀gá àdìtọ́. Ah, ọ̀gá Altman <laughs> ǹjẹ́ mọ́gàjì kọ́ ló sì wà ń bẹ̀. àwọn aláṣẹ wa tó wà lókè náà ẹ dákun ẹni tó bá jẹ́ ọ̀gá ọsọ mo rò pé kẹ́ ẹ darí ọkọ̀ kẹ́ mójútó òfin mọ̀. ti tọ́mì náà. ẹyin mo rò pé mo rò pé ntí wọn gbé yín ṣe èmi kọ́ lèmi ò bá yín ṣiṣẹ́ ètè mi lè ṣe lèmi fẹnu ṣe yìí. Hmm. ìpínlẹ̀ Ọ̀yọ́ ní bàjẹ́ ẹja torí ìrọ̀rùn eku nírọ̀rùn ẹyẹ àlàáfíà orí ní gbádùn ọrùn ẹja àjọ ṣe kóríyé tàlú. àbí. azen. azen. ajá balẹ̀. ajá balẹ̀. hallelujah it's here again holy ghost congress twenty twenty three bẹ́ẹ̀ ni o ìpàgọ́ ẹ̀mí mọ́ ọdún yìí ó tún ti dé o láti ọjọ́ kẹrin ọjọ́ monday títí di sunday ọjọ́ kẹwàá inú oṣù kejìlá nínú ọdún táwa yìí from monday fourth to sunday tenth december twenty twenty three ministry is pastor iye adeboye and other anointed ministers of god venue is redemption city kilometre forty-six lagos ibadan expressway ogun state and the theme is divine repositioning rí dájú ipò wà pẹ̀lú àwọn tí ọwọ́ agbára ọlọ́run yóò máa yí nípò padà ní ilẹ̀ pàgọ́ ní ìjọ ìràpadà ti ọlọ́run tí ó wà ní òpópónà márosẹ̀ èkó sí ìbàdàn má lọ mí sí ẹ o because it's going to be great. béèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti mọ̀ bánú ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fonírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé gbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezers ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní ìyàgànkù wọ́n wà lọ́pọ̀sìtì heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solar mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò. ọdún ìkórè ọdún ìkórè dé ti yá o nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílẹ̀ ìbàdàn ìkórè ọdún kàǹtọ́dún ìtúmọ̀ àyàtọ̀ agbọ̀nà ara yọ pẹ̀lú àkòrí unlimited blessing ìbùkún tí ò lópin ọjọ́ monday four december ní pọ̀pọ̀ sì máa bẹ̀rẹ̀ ní alẹ́ friday eight december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ lájọ fi gbé ọlọ́run ọ̀ṣẹ́fàga adégbòdù twins ló máa fi orin àti ìlú gbé wa sunday ten december lọ́jọ́ ìdúpẹ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ host choir ló máa forin síde tí ọ̀pọ̀lọpọ̀ olórin báyìí ni àwọn ènìyàn ti ń bọ̀ ọlọ́run bílẹ̀ wọ̀ṣọ́fà ní olùgbàlejò àgbà nígbà tí bẹ̀rẹ̀bù mọ́sínà evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ máa gba gbogbo wa lálejò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní oh eight oh sixty four forty six sixteen sixty six nínú ìjọ celestial church of christ testimony parish ní kátijọ́ fi ìdùnnú wa hàn ọlọ́run olùbùkún yóò bùkún wa o àmín lórúkọ jésù. jésù, jésù, jésù. The National Vice President of Oyemeku Grammar School, Akure Chivolusegun Ogunjobi, is using this medium to welcome his amiable president, Dr. Niyi Ijogun, PhD, FNIQS, and the entire members of the Executive Council of the Association to the National Executive Meeting coming up in Ibadan at the Sumipu session of Ibadan Recreation Club 1902 at Damasingba, Ibadan on Saturday, the 2nd of December 2023 by 11 a.m. prompt. Wishing you a memorable visit as this also serves as the President's official visit to Ibadan and a fruitful deliberation for the growth and development of our alma mater. Once again, You are welcome. Announcer Chief Olusegun Ogunjobi, the National Vice President, Oyemekun Grammar School, Akure Alumni Association. Áńgẹ́lì tó ń pèrè dà o. Ọmọ ṣe kíkẹ́ náà rẹ̀ o. Powerful White Sunday. Ẹ̀yin tó mọ̀ pé àdúrà ń gbà ká tó jọ gbà níbi tí Jésù ti ń gbọ́ Nínú pàdé olóṣù mẹ́ta mẹ́ta nínú ìjọ CAC Eagle Assembly kan rí tí ọlọ́run fún ìránṣẹ́ pásítọ̀ joseph akẹ́kẹ́rẹ́ bàbá yìí jù god of last minute miracle ọlọ́run ìyanu ìṣẹ́jú tó gbẹ̀yìn jésù olúwa wá ṣe tó fẹ́ pa ọlẹ́rìn ayọ̀ láàrin ọjọ́ tó kù ní ìrìnàjò twenty twenty three lọ́jọ́ sunday third december àwọn ilẹ̀kùnrin gbogbo tó kàn tó kọ́ tí ó ṣí pẹ̀lú àánú ọlọ́run tó dájú lórí ìránṣẹ́ jésù fẹ́ ṣí máa bọ̀ nínú ìpàdé olóṣù mẹ́ta mẹ́ta ìlọ́jọ́ sunday lórí ẹ̀mí. wọlé ọ̀rọ̀ ẹni tá a fún ìtúsílẹ̀ àti ìgbẹ́dídé gbogbo èèyàn. pásítọ̀ joseph akẹ́kẹ́ bàbá yìí gbọ́ máa ṣiṣẹ́ àròṣẹ́ láti wọ́rọ̀. bó ti ṣe olódó lọ́dọ̀ ìwọ. ìyànà church ni ẹ bọ̀. leland pastor csc gúúsù sẹ́mi lẹ́dẹ̀ yẹn. ìyanu ìṣẹ́jú tó gbẹ̀yìn. ọwọ́ rẹ ló máa bọ́ sí lórúkọ jẹ́. Have you ever dreamt of studying abroad? Countries like Canada, USA, Australia, Ireland, UK, UAE, Germany, or beyond? Well, guess what? TGM Education is turning your dreams into reality with a jaw dropping 95% success rate. Picture this the TGM Education Ibadan Mini Fair on December 1st, 2023, happening at 47 along Liberty Road, Okeado, Ibadan, starting at 10 a.m. sharp. The entire event is free. Yes, you heard it right. Join don't miss this golden opportunity. But that's not all. At TGM Education, our services are also free. So mark your calendars December 1st, 2023, 10 a.m. sharp, 47 along Liberty Road, Okeado, Ibadan. Your journey to success begins here. For more inquiries, please call 0908 807 2048. TGM Education, where dreams take flight. Terms and conditions apply. To work and prosper is the dream of everyone. But now, all my money is hanging all over the place. Debts, unsettled claims, and I'm afraid of litigation. It could be tedious, time consuming, and expensive. Rosa, don't be afraid or worried. Oyo State Judiciary has solved our problems with the inauguration of a specialist court handling commercial transactions and debt recovery only. The Small Claims Court is fast, convenient, and cheap with its speedy and timeous litigation and short trials. Even the litigants can represent themselves. You may not need a lawyer. This Small Claims Court is strictly for business and commercial matters. It's available in all magisterial districts of Oyo State. Get in touch with the nearest magistrate court in your area for more information and guidance or log on to www.oyo lagosstatejudiciary.oy.gov.ng. Small Claims Court. Serving justice efficiently for the benefit of the people. aṣẹ́gita kì í ṣẹgbẹ́ olè onítìjú ṣàgbà alágbe gbogbo iṣẹ́ tẹ̀dá bá ń ṣe láì mú jìbìtì lọ́wọ́ tó sì ládírẹ́sì ibi a lè wá wọn kàn sí. gbọ́nsán legit là ń pè wọ́n. iléeṣẹ́ AK ọmọláyọ̀ bakery tó ń pèsè ojúlówó búrẹ́dì tí ṣara lóore ló ti gbọ̀rẹ̀gẹ̀dígẹ̀ kọjá ìgboro ìlú Ìbàdàn. wàyí o wọ́n yóò gbóǹtarìgì nínú alágbàtà mákẹ́tà tí wọ́n gbé e fún nígboro bẹ́ẹ̀ ni wọ́n wá supplier pẹ̀lú distributor tí wọ́n jóló òótọ́ tí wọ́n sì mọ̀ pé iṣẹ́ lo oògùn ìṣẹ́. bẹ́ẹ̀ sì làyé ṣí sílẹ̀ fún gbogbo ẹni tó bá ń fẹ́ ṣiṣẹ́ nílé iléeṣẹ́ AK Ọmọláyọ̀ bakery yálà gẹ́gẹ́ bíi baker driver awakọ̀ tàbí ká ṣètọ́jú agolo búrẹ́dì bó tún ṣe káàbọ̀ búrẹ́dì lọ́ràá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ wa má kọjá mi olùgbàlà nìkan ò tó kàn sí wọn nílé iṣẹ́ AK Ọmọláyọ̀ bakery báyìí ní nọ́mbà fifteen kò tí ẹ̀ gbá bus stop ládojúkọ new petrocam gas station olójú òró road ayégún olómi ìbàdàn ó sì lè pè wọ́n sórí zero eight one one two one six four one one one zero eight one one two one six four one one one gbéra ńlẹ̀ báyìí orin níṣẹ́ níní má jẹ́ kó fò ẹ̀rù. ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ọ̀gá mi máa lọ sí kékeré gbéra mi lómi bẹ́ẹ̀ ọ̀gá mi máa lọ sí kékeré gbéra mi lómi ìgbé ayé yìí ló yẹ mi kẹrẹ tó dẹ̀ akèrèǹgbè fọ́ wọn ṣèbomi tán lẹ́yìn ẹja doc productions formerly ẹ̀dá tíátà ti gbére alóyin ládùn akọ́nilọ́gbọ́n ẹ̀kúndẹ̀rín kalẹ̀ àṣé lóòótọ́ ni pé ẹni ọlọ́run pa kìí kú ayé the musical ìtàn ìgbésí ayé yínká ayéfẹ́lẹ́ ṣẹ́gun olújọbí senior ló kọ́ ló darí ẹ̀ bàbá túnmíṣe lalámójútó eré sunday seventeenth of december twenty twenty three la ṣàfihàn eré orí ìtàgé ayé the musical ní jọgọ event center ring road ìbàdàn láago méjì ọ̀sán gééré regular ticket two thousand naira vip five thousand vvip vip ten thousand sit on a table twenty thousand table for ten two hundred thousand àwọn ibi tẹ́ẹ̀tì rí tíkẹ́ẹ̀tì rà rí o fresh fm bbt lounge láti sonígbàwé eré yìí àti fún ìpolówó ọjà ẹ pè zero seven zero six six seven zero zero eight five one media partners fresh fm blast fm tiwantiwa radio broadnet tv lipix photography àti print arena ayé the musical ìtàn yẹ̀yẹ́ ayéfẹ́lẹ́ tó da yẹ̀yẹ́. Èdùmàrè dákun jẹ́ kí n lè fọ̀rọ̀ ayé mi máa fi tán post vital wellness iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí ìlera pípé àwọn ènìyàn jẹ lógún distributor lajẹ́ fún new life products gbogbo ǹjẹ́ o ti gbọ́ nípa trenin pankọ pín oògùn tó ń dènà àìsàn àti àrùn ní àgọ́ ara àti àwọn product yòókù tá a fi ń kọ àwọn àìsàn àti àrùn tó di pé wọ́n dáni gúnlẹ̀ àwọn iléeṣẹ́ ńláńlá àti níjọ́níjọ́ ló ń pè wá láti wá ṣe àyẹ̀wò fáwọn òṣìṣẹ́ wọn fún ìfúnpá àti ìtọ̀ ṣúgà àti àwọn àyẹ̀wò míì bèrè trenin pẹ̀lú salmon oil aloe vera plus kramaj láwọn ilé ìtajà ògùn bíi kúnlẹ́ra àdójúkọ uch mosh pharmacy ní bódìjà crown pharmacy ní challenge àti tonic pharmacy àdójúkọ uch tàbí kí ẹ wá sí ilé iṣẹ́ wa fún àyẹ̀wò àti ríra ògùn a wà ní nọ́mbà three ayọ̀ adékúnlé close ní bódìjà ìbàdàn a ó sì gbé àwọn ọjà tó bára lọ́dọ̀ yín lọ́fẹ̀ẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero six three five one seven one three five ẹ lè kàn sí wa lórí facebook àti instagram first vital wellness ìlera pípé yín lójú jẹ wá lógún. praise banquet twenty twenty three ti wọlé dé báyìí. ẹ̀ka lẹ́nu ọlọ́run ayé mi o. Bukola Akade Music Ministry, BAM, in conjunction with Tehila Music International, present Praise Banquet 2023. Àpéjọpọ̀ èyí tó máa ń wáyé lópin ọdún pẹ̀lú àkòrí ìtọ́dún yìí. Ọlọ́run alágbára El Gibor, the mighty God. Alẹ́ Tuesday five December ní tọdún yìí bọ́ sí o. Bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án alẹ́ títí di àfẹ̀mọ́jú ọjọ́ kejì. Venue BCOS Exhibition Ground, Ilé Akéde, Oríta Abasọ̀run, Ìbàdàn. Ọ̀pọ̀ àwọn olórí ẹ̀mí olókìkí ló máa mínísítà. Láwọn bíi Minister K. Wonder, Prophetess Bisi Aláwìyé Àlùkò, Mr. Muni, Apostle Elijah Akitunde Ọlọ́run sọ bẹ́ẹ̀. Past pásítọ̀ ìfẹ́ òdògìyàn babatunmi ṣe mr lillian ineji ayọ̀ ajẹ́wọlé wòlé àgbà minister olabes also featuring eaglet steppers sapphire dancers prophet abel taiwo òjò máa fún wa evangelist dr bukola akíade ṣàwẹlẹ jésù lọ́lọ́run fi ìran yìí rán o pastor joseph akilolu akíade baba eagle swings assembly lólùgbàlejò àgbà come with your ṣẹ̀kẹ̀rẹ̀ and whistle telephone zero eight zero three three two three three nine double zero praise banquet twenty twenty three ẹ̀rí máa tẹ̀lé lórúkọ jésù gbọ́ngbọ́n náà gbọ́ngbọ́ ọ̀sà àti máa gbọ́ nípa black friday ti iléeṣẹ́ top success tó ti bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kọkànlá tí ó sì wá sópin lọ́gbọ̀njọ́ oṣù kọkànlá bákan náà gẹ́gẹ́ ọ̀yàsọ̀pọ̀ ti lọ èyí ò ní tán bójú ọwọ́ oṣù àkànṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ ẹ bá rà ní iléeṣẹ́ top success látòrí fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùnjọ̀kan àtàwọn èròjà rẹ̀ tó fi mọ́ gbogbo èlé electronic appliances àǹfààní rí ìfàkàbìtì ẹ̀dínwó lẹ́ẹ̀mọ́ jẹ́ yípo gbogbo ọjọ́ nínú tá a wà yìí bàbáńbárí ẹ̀rí ta ṣàyàn gbogbo ọjọ́ friday níbi tẹ́ ti máa ra àwọn àṣàyàn ọjà pẹ̀lú ìdá àtọ́ta péré kàn sí top success plaza ládojúkọ bàbá onílù ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st cocoa house dùgbẹ̀ ìbàdàn àti ní queen elizabeth road asunlẹ̀ bus stop mọ́kọ́lá pẹ̀lú top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ wema bank lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsuccess.com ng for your State now, your State government under His Excellency Engineer Olusheyi Abiodun Makinde send me make I tell you una say e don't gather ogbonge professionals wey sabi work on top tax matter come join hands with AMBA Association of Mobile Money and Banking in Nigeria, group where they in charge of people where they do POS business to dey collect shikini money wey no go affect you or your business as tax we wey oyibo people they call presumptive tax. Oya oh, o, oh, my people where they take POS do business for your State, time don't reach to join join hands with oyo state government make we pay our tax o oh. wey government dey call presumptive tax make oyo state for grow well to pay di money no hard o oh, and no go do you wahala because na for online you go pay am and na just three hundred naira pere you go dey pay per month oya alele rush go pay your own o oh. make oyo state government no vex for you na mr olufemi awakan wey be chairman oyo state board of internal revenue bring you dis informate ẹ̀yìn ti gbági ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí á lékè ńkà iléeṣẹ́ wa ilé ìtajà yín foodco yóò balẹ̀ gbàgẹ̀ sí gbàgede ilé epo bovas gbàgì ní ojú ọ̀nà ilé Ifẹ̀ tuntun ọjà aládùn fún ẹ̀yin oníbàárà wa this one na confam o no be play plenty market with chicken money for obodo new foodco inside gbàgì market búrẹ́dì aládùn sunfresh pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò maltina thirty three cl fún nine hundred and fifty naira péré malta guinness thirty three cl can na two hundred and sixty nine naira ninety nine kobo if you buy six kellogg's cornflakes three hundred grams ńkọ́ na just one thousand two hundred and ninety nine naira ninety nine kobo gbogbo eléyìí àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ ó máa fi ṣèfàjẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí ní ilé ìtajà foodco tuntun nínú ilé epo bovas old ife road gbági. ẹ má jẹ́ kí àǹfààní yìí kó fò yín dá ẹ túyáyá kẹ túyàyà jáde láti wá jẹ̀fà ní foodco gbági lọ́jọ́ ìkójáde first december offers dey while stock lasts terms and conditions dey o foodco save more live better. ajá balẹ̀. ajá balẹ̀. yes ajábalẹ̀ ti bẹ̀rẹ̀ okay ẹyin àwọn èèyàn ti pè wá lábẹ́ aṣọ lórí aláwa kálá road yẹn àti ọ̀nà ẹgbẹ́ tasca tí àgùn bíríìjì ẹ̀ mọ́ lọ sí oríta ẹnìkan ní àwọn rí àwọn gan ni àwọn òṣìṣẹ́ oitman tí wọ́n lọ gọ sí kọ̀rọ̀ lọ́wọ́ wájú. gọ ibo fara balẹ̀ afọ̀faràn ah, ah. lọ mí ṣe á di gbàràn mi ṣe wá dẹlẹ́rù. ó lè jẹlẹ́rù lọ o. ok fara balẹ̀ o pé wọ́n lọ gọ sí ibì ah, ah. kan lọ́wọ́ òkè bíi ẹ̀gbẹ́ tasca ọ̀nà ẹ̀gbẹ́ míì tí ó dàbí wọn wè wọ́n láwọn oníwọ̀nwè ni wọ́n mú mbẹ̀ tí wọ́n mú wọn mọ́lẹ̀ ẹni yẹn wá sọ débi pé àwọn oníwọ̀nwè tí wọ́n sì mú yìí pé bí àṣọmú láti regerege nǹkan láwọn ni wọ́n rí i pé mò ń kó tì báyìí hmm. now ẹ̀yìn oitman kọ̀ọ̀rọ̀ ibi tẹ́ ẹ ti mú oníwọ̀nwè nìkan kọ́ níṣẹ́ tẹ́ ẹ gbà. Hmm àárín gbùngbùn ibi tí súnkẹrẹ fàkẹrẹ táwọn èèyàn ti ń tako ìlànà ojú pópó ni wọ́n ní kẹ́ ti ṣiṣẹ́ hmm. káàkiri gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ náà àwọn itma you can do better o english ẹ lè ṣe jù báyìí lọ o torí kì í ṣe ká máa sọ àṣọmú kẹ gọ sí kọ̀rọ̀ àbí kẹ́nìkan wọ́n máa gba kọ́ nínú mọ́tò rẹ̀ ọ́ páàkì sẹ́gbẹ̀ẹ́ kó wá tan hazard light kẹwàá lẹ̀ ti mú ẹ kàn fi márùwá cross yẹ ìlànà ayé ò ṣiṣẹ́ báyìí mọ́ hmm. láwọn orílẹ̀-èdè tí wọ́n ti lajú bí ìgbà tá a ṣì wà lóko bẹ́ẹ̀ ṣe ń ṣe bí ìgbà tá a ṣì wà nínú twenty eh, nineteen century ni àwa rí bẹ́ẹ̀ ṣe ń ṣe eléyìí torí táwa náà rí bí oníròyìn ń gbòòrò ni so oitman. Hmm, action eh, action action action action. all right. ọlọ́run má jọ̀rọ̀ ọwọ́ dàbí ti àwọn kan èkó ni wọ́n ti gbéra wọ́n wọ ọkọ̀ bàálù wọ́n sì ń lọ sí àbújá àfi bí wọ́n ṣe já wọn tí wọ́n ní welcome to Abuja ńgbà wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀ bàálù pé bó ni wọ́n wà àṣàbà ni wọ́n wà lajú sí o. bí n bá wà nú àwọn èrò bàálù tí mo kọ́ ah, ah, Abuja mò ń lọ ẹ mo dá sábà ẹ wá sọ pé welcome to Abuja ìní àbí my eye dey pay me ni. Eh? ọba Èdùmàrè. àbújá la forí lé dr mọ́gbọ́lá omi. asabala ti bára wa asabala ti bára wa calm down. mà ṣe o hallelujah ọlọ́run ṣàánú èèyàn ká lórílẹ̀‐èdè tí wọ́n ti mú ètò ààbò lọ́kùnkúndùn ni ó ti rí àyà àwọn tó wà mẹ́rin kó ti jọba àbí ṣé wọ́n ti hijack kọ́mọ̀ ìpín àwọn kan ló ti hijack bàálù ọlọ́run ah, one day one drama naija ẹ jẹ́ a lọ sí gbàgede ìròyìn. okay ètò ọrọ̀ ajé ni ajá fi ṣẹwọ́ ní tààràtà ojú ewé kejì ìwé ìròyìn ti Nigerian Tribune ń bẹ mo fi kalẹ̀ sí. àwọn ìgbìmọ̀ bọ́ba jíròrò májèlú ó bàjẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ti buwọ́lu ẹgbẹ̀lẹ́mùkú tó ń lọ bíi tírílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n ó lé márùn-ún fún ìwé ètò ìṣúná ọdún 2024 27.5 trillion naira gẹ́gẹ́ bí wọ́n ṣe jókòó àpérò tí wọ́n sì forí okòó ṣọ̀ọ́dún èyí tí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu léyìí tó ṣe alága rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n jókòó àpérò ọ̀hún tán ní olúluwa ìlú Àbújá lọ́hùn ní presidential villa wọ́n ní ọ̀dà o yàtọ̀ fún owó ètò òṣùná tó jẹ́ tírílíọ̀nù mẹ́tàdínníọgbọ̀n ó lé ìgbọ̀njẹ̀ márùn-ún yìí wọ́n ní wọ́n ó tún ṣe ààtò ọ̀tún ẹ̀yáwó míì tí wọ́n lọ nílé òkèrè láti lè mú kí ìwé ètò òṣùná kó mú yes débi pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà yóò gbéra sọ yàtọ̀ títí tẹ́lẹ̀ wọ́n wá wo sàkún gbogbo bá a ṣe máa ń gbé ìwé ètò òṣùná kalẹ̀ pé owó ilẹ̀ wa nàìjíríà ní ẹ̀gbẹ́ dọ́là kan wípé wọ́n ti fi sórí ìwọ̀n pé dọ́là kan owó ilẹ̀ wa nàìjíríà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà ó tiẹ̀ wá pọ̀ jù náírà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà ó lé àádọ́ta seven hundred to seven hundred and fifty naira ní ẹ̀gbẹ́ dọ́là kan ni wọ́n fi ṣe ìgbéléwọ̀n nínú ààtò àgbékalẹ̀ wọn wọ́n sì ti ṣe ètò kalẹ̀ yí pé owó tí a máa rí pa wọlé gẹ́gẹ́ bí owó tí ó máa wọlé lábẹ́nú ó tiẹ̀ wá kéré tán àwa náà ń fojú sun tírílíọ̀nù méjìdínlógún owó náírà pé bàbá tí wọ́n ń rí owó láwọn ọbọ̀ míì náà sí mọ́ra wọn yóò lè mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà kó mú yẹ̀s kí iṣẹ́ ètò ìdàgbàsókè ìlú kó fojú hàn dégédégbé alákòóso fún ètò òṣùná àti àgbékalẹ̀ ọrọ̀ ajé aláàjì àtìkù bàgúdù ń ló gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ tó sì ṣe àlàyé rẹ̀ lẹ́yìn ìpàdé náà pé tọ̀ èyí ni àfojúsùn ìjọba láti mú kí ohun gbogbo kó san mọ́nà a bá sì wo ewé ètò ìṣúná ti ọdún tá a wà ńbẹ̀ yìí hmm. tírílíọ̀nù mọ́kànlélógún ó lé díẹ̀ mọ̀ nìyẹn twenty one point eight nine trillion hmm. wọ́n sì fi àgbéléwọ̀n pé owó tá a rí ipa wọlé ni ó máa lọ bíi ten point four five sí eh? eleven trillion naira anyway ah, ọlọ́run ọba tó ní ẹrù ló lò ṣúká ọlọ́run tó lẹ́rù á bá wa gbé àti gbèsè wa ojú ìwé karùn-ún Vanguard ni màá bẹ̀rẹ̀ ìròyìn fún ti ọ̀rọ̀ ní ẹni tí í ṣe onídàájọ́ àgbà Nigeria Chief Justice of Nigeria ló ti kìlọ̀ pé ariwo tí ìbáwò kọ́mọ Nàìjíríà mọ̀ ọ́n pa hmm. igbe tí àbá àmọ̀mọ́ já mọ́ ẹ̀ka ètò ìdájọ́ ètò ìdájọ́ ẹ̀ka òun yóò ṣiṣẹ́ bí iṣẹ́ òfin ṣe lòfin ọmọ jẹ́ ìròyìn ọ̀rẹ́ o lẹ́kùnrẹ́rẹ́ látàrí awuyewuye àti gbàjarè lẹ́nu àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí àwọn ìdájọ́ ilé ẹjọ́ kan tí ń fa àwọn gómìnà yọ lóróyè àwọn gómìnà tí ìlú dìbò yàn àmọ́ tí ẹ̀ka ètò ìdájọ́ ń fà wọ́n yọ fókífókí kò lórí àpèrè tí wọ́n sì ń fẹ́ lòmíì àì onídàájọ́ olùkàyọ̀dé ariwoọlá ariwoọlá ti sọ pé ariwo kì í pọjọ́ o hmm. ariwo kì í sì í poṣù ariwo èyíkéyìí tí ọmọ nàìjíríà bá rí kí wọ́n pa o láti jágbe tàbí láti fìtara hùwà tàbí fìtara sọ̀rọ̀ sí ẹ̀ka ètò ìdájọ́ ẹ̀ka ètò ìdájọ́ yóò sì máa ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ lọ ni nílànà ìwé òfin òṣèlú orílẹ̀-èdè nàìjíríà ariwo ọlá tó pé ariwo kì í pọ̀jù ariwo kì í poṣù lọ́sọ̀ wípé ẹ wò ó bí nǹkan bá ṣe ń lọ ní ẹ̀ka ètò ìdájọ́ ọmọ tẹ̀lé o nítorí pé a nítorí pé ẹnìkan mẹ̀kún sun lásùn ọ̀dàbọ̀ hmm. ká máa gbòkú kọjá lójúde bàbá ẹ̀ anílànà aláṣà aníṣe bẹ́ẹ̀ la sì lófin àmọ́ òfin ló borí gbogbo nǹkan ìlú tí ò bá sì ti sí òfin ni ò ti sí ẹ̀ṣẹ̀ bàbá onídàájọ́ àgbà orílẹ̀-èdè nàìjíríà ló wípé nínú gbogbo ẹ̀ka pátá àti tó jẹ́ òpó tó di orílẹ̀-èdè nàìjíríà mú èyí tó bá ti yẹ̀ gẹ̀rẹ̀ kúrò lójúpọ̀nà òfin irúfẹ́ ẹ̀ka tàbí òpó bẹ́ẹ̀ kò mú yẹ́ẹ̀sì nù ṣẹ́yìn sì rántí ṣẹ́ ẹ̀gbàgbé ṣẹ́ ẹ̀gbàgbé ṣẹ́ rántí pé olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nù bu ààrẹ tá a dì Abubakar àti ẹgbẹ́ òṣèlú Labour Party olùdíje fún ẹgbẹ́ òṣèlú Peter Obi àtàwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà wọ́n ti á bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ onídàájọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ti ń sọ ìrètí nù ìrètí ọmọ Nàìjíríà ti ń dòfo nínú ẹ̀ka ètò ìdájọ́ torí àwọn ìgbésẹ̀ ẹnu lọ́lọ́ yìí àti irúfẹ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu onídàájọ́ àgbà Nàìjíríà ẹ má mà gbàgbé o wípé láti Kano Zamfara àti Nasarawa àtàwọn ìpínlẹ̀ míì ní ẹ̀ka ètò ìdájọ́ ti gbé ìdájọ́ kalẹ̀ tọ́sán bí ara wà wípé kí àwọn gómìnà tí wọ́n kọ́kọ́ fìbò gbé wọlé ńbẹ̀ kí wọ́n dìde lórí àpèrè kí ẹlòmíràn bọ́ síbẹ̀ torí pé ìyànsípò àti ìdìbò yan wọn kò bá òfin mu ìròyìn ẹni ń pè é hmm. ojú ìwé ìkarùn-ún ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní ẹ wò ó ẹ̀ka ètò ìdájọ́ àwọn náà ti sọ̀rọ̀ ṣé àìlè sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ orí bobo àwọn náà ti fèsì sáwọn èèyàn tí ń takò wọ́n pẹ̀lú àwọn àròkọ gbọ́ àkọlùkọgba gbólóhùn tí ò dùn mọ́ wọn nú ẹ lọ ka báláǹsì ìròyìn yìí o jẹ́jẹ́ ni wọ́n kọ jẹ́jẹ́ lèmi náà sì kà sẹ́yìn náà gbọ́ jẹ́jẹ́. abẹ́tà kí n kúkú sìn ọ́ débi tó lọ́hùn. ok. kárìnkápọ̀ yíyẹniyẹni ojú ewé kẹta ìwé ìròyìn Nigerian Tribune láwà tí wọ́n ní sẹ́rí gbogbo wọn ń kó ẹjọ́ bọ̀ lọ́tún kọ́jọ́ bọ̀ lọ́sìn ẹjọ́ tó bá ti délé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn àpíìlì ẹ jẹ́ kí gbogbo ẹ̀ máa ro wà pé síbẹ̀ kó máa tán bẹ́ẹ̀ hmm. ẹ má máa jẹ́ kí wọ́n máa kó èkó kókó rọ́kùrọ̀ ọ̀rọ̀ bọ̀ wá sí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà mọ́ wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà yé pọ̀ adájọ́ tó wà ní ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lẹ́yìn ìgbà táwọn kan fi ẹ̀yìn tì tẹ́lẹ̀ ó mẹ́wàá àtìláni tó tẹ́lẹ̀ wọ́n ti yan mọ́kànlá míì sí ó jẹ́ mọ́kànléní ogún báyìí wọ́n wá ní láàrin ọdún 2022 sí ọdún 2023 ìgbà tí wọ́n ń jókòó ìjókòó àwọn olófin lórílẹ̀‐èdè yìí wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé àwọn ìdájọ́ tí wọ́n ti gbé ṣe nílé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ó jẹ́ ọ̀tàlérúgba ó dín mẹ́sàn-án two hundred and fifty one judgments ìní wọ́n ti ṣe àṣeyọrí lórí ẹ̀ láàrin àárín ọdún two thousand and twenty two sí ọdún twenty twenty three èyí tá a wà ń bẹ̀ yìí wọ́n wá dé lára àwọn nǹkan tó máa ń fà náà ni pé ẹjọ́ tí wọ́n bá ń rọ́bọ̀ ní ìrọ́kùrọ̀ ìrọ́kùrọ̀ ìrọ́kùrọ̀ látàpíìlì wọ́n tún máa ní ọ̀dà o ńgbà tí kò tẹ́ wọn lọ́rùn tán ẹnì ìṣòlé ẹjọ́ tó ga jùlọ wọ́n ò bá tún máa gbé bọ̀gẹ́rẹ́ jẹ tírúfẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ bá ti náà ẹ̀ ti tán ní àpíìlì ni kò ní nílò pé wọ́n ń bó kọ́ àwọn ẹjọ́ rú àwọn ẹjọ́ bẹ́ẹ̀ bọ̀ wá sílé ẹjọ́ wọ́n ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ láìpẹ́ láì jìnnà ni ó sì dòun wọ́n wá ní àwọn akọni níwájú adájọ́ tuntun míì tí wọ́n ti tún fi ìràwọ̀ kúnra àwọn wọn báyìí tí wọ́n ti di senior advocate of Nigeria wọ́n jẹ́ méjìdínlọ́gọ́ta láti lè mú kí ẹ̀ka ètò ìdájọ́ kó túnbọ̀ ṣe kó máa lọ gerege ni wọ́n wá ṣe kìlọ̀kìlọ̀ agbẹjọ́rò àgbà orílẹ̀-èdè wa nàìjíríà Lateef Fagbemi ó ṣe kìlọ̀kìlọ̀ òun ni ṣe é gbọ́ ẹ̀yin tẹ́ wà lágbọ́nrin ti òfin ẹ má lọ sáàfù sọ́wọ́ àwọn oníròyìn o hmm kẹ́ ẹ má bàa wọ ìlànà tó dìrọ̀ mọ́ iṣẹ́ yín kí nǹkan má bàa wá di pé sáwọn adájọ́ náà rèé hmm, ẹ lọ gbé ìwé ìròyìn Nigerian Tribune mú. ìròyìn yẹn rèé o ojú ìwé kẹwàá Vanguard ni wọ́n kọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun straight ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú bí ayẹyẹ ọdún kan ètò ìṣàkóso gómìnà Adeleke bó ṣe ń lọ lọ́wọ́ tí ń lọ lọ́wọ́ tí ń lọ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti fèsì sí ẹgbẹ́ APC pé aah ìkàlẹ̀ yan o ẹgbẹ́ APC ń gorí òkè àdúà láti lọ rèé gbàdúà òdì wípé kí ìjọba Adeleke ó lulẹ̀ hmm. sóòsì dáa bẹ́ẹ̀ ìròyìn ọ̀rẹ́ o bí wọ́n ti kọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àná òde yìí ni wọ́n ké síta pé kọ́mọ Nàìjíríà ó gba àwọn o èèmọ̀ rèé o àṣírí ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun tún po wípé bí wọ́n ṣe ń gorí òkè ni wọ́n gun pẹ̀ ni wọ́n sọ̀kalẹ̀ sí pẹ̀tẹ́lẹ̀ bí wọ́n ṣe ń gorí òkè káàkiri ni wọ́n ń fi àdúrà òdì balẹ̀ láwọn orí òkè tí wọ́n pè lórí òkè àdúrà láti mẹ́ẹ̀ gégùn wípé kí ìjọba Adémọ́lá Adélékè kó wó lulẹ̀ wóńgágá nípasẹ̀ ìgbìyànjú rẹ̀ láti mú ìdàgbàsókè tó mútumọ̀ jáde bá ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní kọ́mọ̀ rí bẹ́ẹ̀ àdúrà òdì l'APC ń gbà lórí òkè àdúrà o wọ́n pe ìpàdé oníròyìn press conference sílé ìjọba sekitẹ́ríàtì ní kọmíṣánná fún ètò ìròyìn àti ìlà aráàlú lọ́yẹ̀ commissioner for information and public enlightenment ọ̀gbẹ́ni kọ́lápọ̀ alimi òun ló sọ ọ̀rọ̀ yìí ó ní àbẹ́ẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n máa ń ṣe bẹ́ẹ̀bẹ́ búùkù lásìkò tá a wà ẹ́ oríṣiríṣi prayer centers ni wọ́n ń lọ tí wọ́n ń káàkiri àwọn orí òkè tí wọ́n pè lórí òkè àdúrà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gba àdúrà òdì wípé ìjọba tí Adémọ́lá Adélékè ń ṣe lọ́wọ́ pé kò ní í tùbà kò sì ní í tùṣẹ àwa náà wá dá wọn lóhùn pé nítorí aṣá àti kọ́ wípé ojú oró ní lékè omi òṣìbàtà ní lékè odò ìmọ̀tún ìmọ̀jọ ìmọ̀ ìṣinṣin jọ níwájú ọ̀ṣun ọ̀wọ̀. bàbá o. Eh? wọ́n fọ yípo. irọ́ àdúrà ni aṣá <laughs> ti kọ́ ìròyìn àmọ̀sí sọ́pọ̀ jẹ́ ń jà mí lórí ẹ̀ ìròyìn ẹ̀ pọ̀ o eléyìí ló sọ pé kí n jà mí lórí ẹ̀ ẹ lọ gba balance ẹ̀ ńgbà náà ojú ìwé kẹwàá vangard ni ọkọ sí. ok ìwé ìròyìn The Nation sọ̀rọ̀ ìpínlẹ̀ Ondo ni mò ń lọ kéètì o gbogbo ọmọ Ondo ọ̀rọ̀ rèé láàrin Akérèdọ́lù àti Ayédatiwa ìpàdé alálàáfíà ìlànà alálàáfíà àti mú àlàáfíà jọba èyí tí Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bá wọn dá sí pé ẹ̀jọ̀gùn omi ẹ̀jọ̀gùn mi ìlànà yẹn ti lólẹ̀. ó sì ti di bala bolo bolo bala bulaba. bulaba. ok ọ̀rọ̀ rèé o láàrin akérèdọ́lù àti ayédatiwa wọn ní ìpàdé alálàáfíà ọ̀hún àti àbá tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá tinubu dá tó fi ṣọwọ́ sí wọn ọ̀tọ̀ níbi tí wọ́n gbé ọ̀rọ̀ gbà fara iná nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo sọdúnmọ́ ẹ pé ìjókòó tí àjò lónìí ó ṣeé ṣe o kákéde lọ́kì ayédatiwa pé ayé ti da tiẹ̀ nù o hmm. igbákejì gómìnà ó ti di adelé gómìnà ní ìpínlẹ̀ Ondo nù ni o wọn ò tí ì ké o ó ṣeé ṣe kí wọ́n ké là ń sọ yìí o gẹ́gẹ́ bí wọ́n ṣe ní lẹ́yìn ìgbà tí òjòjò ti ń ṣògùn tààrà ògùn ò le fún gómìnà tó wá di pé gómìnà ti ilẹ̀ Germany dé òde ìlú ní ti ń pàṣẹ Rotimi Akeredolu wọn ní Ìbàdàn ní bàbá fàpèrè sí tó sì ti ń pa àṣẹ wọ ìpínlẹ̀ Ondo táwọn èèyàn tó wà ní ìpínlẹ̀ Ondo wa ní ẹ̀wà náà kò yẹ kó lè rí bẹ́ẹ̀ tí gómìnà bá nígbàgbọ́ nínú ẹni tí í ṣe igbákejì rẹ̀ ṣé bí kí igbákejì rẹ̀ ọmọ adélé nìṣó ni àbálò àbábọ̀ ni wọ́n ṣe ní ọ̀rọ̀ ọ̀hún wàhálà mà ti rú gọ́gọ́ ní ìpínlẹ̀ Ondo kí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí egun ṣoṣo ti parí ike fún ẹgbẹ́ òṣèlú APC ńlẹ̀ yìí àti adarí wa pé kó bá a dá sí ọ̀rọ̀ ọ̀hún o kọ́rọ̀ má bàa wàá dà sí kòtò ìdá tí wọ́n sì tún dá sí wọ́n tún sọ pé eléyìí ò lè mú ọ̀tọ̀ níbi tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo tán gbọ́rọ̀ gbà ẹni tí wàá ṣe agbẹnusọ lé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo Ọlámídé Ọládìjì òun sọ ọdún mọ̀ pé bí gbogbo nǹkan ṣe wà yìí ọ̀rọ̀ tí a forí ìkòkò sọ́ọ́dún lé lórí ní ilé àpátápá àrà làbújá ní asòfìlà iná ni ẹ jẹ́ kó wà kálàáfíà òjọba láàrin ọ̀rọ̀ Tinubu nínú ìpàdé tí wọ́n ṣe lórí ti ọ̀rọ̀ Akérédolú àti igun ti Ayédatiwa lópin ọ̀sẹ̀ ló rọ̀ wọ́n pé ẹ dákun ẹ ti dàáyìn bọ̀ àkọ ẹ jẹ́ kálàáfíà òjọba kí ìrẹ́pọ̀ tuntun kó wà láàrin Akérédolú àti igbákejì rẹ̀ kí ìpínlẹ̀ eh, Ondo kó sì máa tẹ̀ síwájú àmọ́ pẹ̀lú nǹkan tó wà ńlẹ̀ yìí o ní ìpínlẹ̀ Ondo wọ́n ní ìjókòó tí wọ́n ò jókòó lé lónìí ó ṣeé ṣe kó jẹ́ pé breaking news ìròyìn yàjóyàjó tí ó wọlé ni pé alọ́kẹ́ ayédatiwa wọ́n lè kéde rẹ̀ o bó ti di adelé gómìnà ní ìpínlẹ̀ Ondo. àwọn kókó tí ó jáde nínú ìròyìn tó kà tọ́hún hmm ó ní ń bẹ lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard fún tòní alága APC nípínlẹ̀ Ondo ti sọ pé ah irọ́ o ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fi ọwọ́ pa idà àṣẹ ààrẹ orílẹ̀-èdè yìí lójú lórí ọ̀rọ̀ ibi tí ààrẹ bá fì sí londo ah ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kọ tí ọ̀gbọ́n sí àṣẹ tí ààrẹ bá pa lórí ọ̀rọ̀ wọn o APC chairman londo ayédatiwa sì ni igbákejì gómìnà igbá Akeji gómìnà ìpínlẹ̀ Ondo spíkà ní kò sí nǹkan kan tó ṣèǹjì o dẹ́pítì sì ní ayédatiwa bá a ṣe ń sọ̀rọ̀ yìí amúgbálẹ́gbẹ̀ẹ́ igbákejì gómìnà ń wá sọ pé àtó dẹ́pútì kò dẹ́pútì àṣẹ tó bá ti jáde látàbújá òun ni àwa ó tẹ̀lé ìròyìn yẹn pé ọ̀gá o hmm, ọmọ wa ga all right ẹ jẹ́ kí a lọ tààrà kí a tún lọ mójútó ìròyìn míì ojú ìwé ìkẹtàlá ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní àwọn èèyàn ti ń fẹ̀hónú hàn láwọn apá ibìkan ní ìpínlẹ̀ Kano àwọn ọlọ́pàá ti mú àwọn èèyàn tí wọ́n fẹ́ máa dà lúrú lórí ọ̀rọ̀ àwọn méje nù wọn ni wọ́n ti mójú wọn ba ilé ẹjọ́ àbó ti mẹ́nu ni. ok wọ́n ní pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Kano ti pàṣẹ pẹ́nikẹ́ni ò gbọ́dọ̀ fẹ̀hónú ẹlẹ́sìn mìíràn hàn níbì kankan ní ìpínlẹ̀ Kano. Okay tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sì ní àwọn ti wà ní kíkẹ́ bí ìbọn pé ẹnikẹ́ni tó bá sapá bí itan tí ó ṣẹ̀yìn bí àyà òfin orílẹ̀-èdè yìí yóò discipline rẹ̀ ni mm, English wọ́n ní láwọn apá àbìkan pàápàá jùlọ ní Naibawa ọ̀nà Kano tó lọ sí Zaria àti Otoro ọ̀nà tó lọ sí Maiduguri àti Katin Quarry tí ń bẹ ní ìpínlẹ̀ Kano wọ́n ní ṣe ni àwọn èèyàn ní wọ́n gbé àkòrí gàdàgbà gàdàgbà tí wọ́n fi ń fẹ̀hónú hàn tí wọ́n gbé tí wọ́n nà án sókè tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé Kánò ló dìbò fún Abba o hmm. Abba ẹ mọ́jà gbà lọ́wọ́ Abba ànígbà bákan náà ni àkòrí míì tún ní ẹ̀tọ́ aráàlú tá a ti fún Abba àti ọdún 2019 lẹ́ti fẹ́ jàgbà ọlọ́run ò ní fún yín ṣe ànígbà ń tó ṣẹlẹ̀ ní 2019 kó tún ṣẹlẹ̀ ní 2023 à ń fẹ́ ìdájọ́ òdodo fún Abba justice for Abba justice for Abba justice for Kano ìdájọ́ òdodo la tún fẹ́ fún Kano. wọ́n la fò wọ́n ní ìpínlẹ̀ èdò ṣàìbù ni bá ti ṣe làwí ẹnìkan kì í yan àna rẹ̀ lódì bí ṣóńṣó méje ó bá forí gbárí kó forí gbárí o òun ṣàìbù òun fẹ́ díje dupò gómìnà àgòrán fún ipò gómìnà gómìnà ní èdò bẹ́ẹ̀ bá gbàgbé comrade philip shaibu ọjọ́ ajé monday ni ó ti kéde pé òun náà díje dupò gómìnà ní ìpínlẹ̀ èdò lọ́dún 2024 bí ọ̀gá òun gbà bí ó gbà nǹkan tó wò ohun tóun fẹ́ ṣe ni lábẹ́ àbúradà ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ńlò wọn ó sì ti jáde nígbà tí ó máa ṣe àlàyé wọ́n ní ìgbésẹ̀ ibi tó gbé kọ́kọ́ fẹ́ gbé kéde àti díje dupò àti díje dupò àti èròǹgbà rẹ̀ ó yẹ gẹ̀rẹ̀ nígbà tí ó fi di alẹ́ ọjọ́ ìsinmi Sunday ni wọ́n ní ẹwà náà o wàhálà màlélẹ́ yìí tó ti gbà kẹ́kẹ́kẹ́ tó sì ṣeé ṣe kó rún àwọn èèyàn tó wà ńbẹ̀ nírùnkúrùn ẹ̀nùrún àrùnkì wọ́n ní ethanol hotel tó wà ní GRA government reservation area Benin ibẹ̀ ni Ṣàyẹ̀bù ti gbé fẹ́ kéde tiẹ̀ lọ́wọ́ àárọ̀ gómìnà náà fẹ́ kéde tiẹ̀ ńbẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ lórí àwọn iṣẹ́ pàtàkì kan tán fẹ́ ṣe wọ́n láwọn tó wá ṣe àgbékalẹ̀ ti igun ti gómìnà yẹn ni wọ́n ń pè ní Obaseki ending well wọ́n ní igun ti Ṣàìbù ń tiẹ̀ ní igun wípé mo fẹ́ díje dupò gómìnà wọ́n wá ní ìgbà táwọn èèyàn ti fura pé bí nǹkan ṣe ń lọ yìí ó ṣeé ṣe kí wàhálà ọ̀hún kó pọ̀ tí àwọn igun méjèèjì tí wọ́n bá lọ ṣe ètò ìpàdé kankan nínú ọgbà ilé ìtura ọ̀hún níbẹ̀ ni wọ́n ti ní wọ́n dá owó àwọn kan padà ṣàìbù àtàwọn ènìyàn rẹ̀ náà bá ní ẹ kò burú kò bàjẹ́ bí wọ́n bá lé wa níyìn a sì máa lọ ìlàlá ni wọ́n bá gbéra pa wọ́n gba ilé ìjọsìn kan lọ ìjọ àgùdà Catholic Church tó wà ní Benin City ńbẹ̀ ni wọ́n lò wọ́n lo gbọ̀ngàn ti Bishop Kelly Pastoral Center ibẹ̀ ni ṣàìbù ti padà lọ kéde pé tọ́ mo dé o ó ń bọ̀ yìí dé hmm? tìyín tìyín dé hundred percent lòun òun dá pé. shaun of the soil. shaun of the soil rèé o ọmọ yìí ni ẹjẹ́ ó ṣe é òun rèé tóun ó lọ ṣojú yín tóun ò sì ní í ja yín nítàn mọ́ wọn ní bẹ́ẹ̀ làwọn èèyàn náà ó à á pèsè iṣẹ́ fún yín ètò ìlera ìmáyégbádùn ètò ọ̀gbìn gbogbo àwọn nǹkan nǹkan nǹkan báwọn láti mú kílù ó tùbà kó tùṣẹ láti gbédè fún yín wọn ní bẹ́ẹ̀ làwọn èèyàn náà incoming gómìnà lẹ́yìn ẹ̀ bá dìbò tẹ́ ẹ wọlé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ wọn ni ṣàìbù ti padà kéde o wípé bọ́ọ̀gá mi ọ̀bá gba tèmi mọ́ èmi sì ń gba tiẹ̀ kò dá mi lọ́kọ́ hmm. ń díje dupò gómìnà hmm. ní ìpínlẹ̀ Èdó ìníṣẹ́. èyí tí ẹ̀ ń jẹ lẹ́nu ẹ̀ ìrún tán ẹ tún ń kó mi-ín sí ìjọba nàìjíríà fẹ́ ṣèdásílẹ̀ fásitì márùnléníọgbọ̀n tuntun thirty five new universities lẹ́gbẹ́ ASUU àti kónúà ní ọ̀rọ̀ ìjọba yìí gan-an kónú àní ọ̀rọ̀ ọjọ́ba yìí ó kónú aṣù ní ọ̀rọ̀ ọjọ́ba yìí ọ̀rọ̀ ṣùṣù ni ó ti ṣùyàn ọ̀ràn tí ń bẹ ńlẹ̀ tẹ́ ó yẹ kẹ́ ẹ gbọ́ bùkátà fásitì ilẹ̀ yìí ẹ ìrí tán ẹ tún wá ní ẹ dà míì sílẹ̀ bí wọ́n ṣe kọ́ gangan ni pé àwọn fásitì nàìjíríà gan ti ní kọ aṣọ́kọ̀ tẹ́lẹ̀ wọn ò rí nǹkan gidi ṣàjẹ́ ẹ tún wà ń pẹ́ bí mi ìròyìn yẹn pé ọlọ́mọmọ sọ ọmọ fásitì lọ́mọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ o hmm. ojú ìwé ìkẹsàn-án ìwé ìròyìn Vanguard fún tòró òní. àkòrí kan wà níbi tó wá ń sọdún mọ́ ẹ pé ohun tí a ní kí òkóbó bọ̀ hmm. kò lè bọ̀ ó wá ló lè bọ̀ abẹ́ lókun. Okay. I comment my reserve for. All right. mú bí o. All right. Eh. Ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́ẹ̀mọ́ gbọ́ bá tójú ọjà dé. Okay. Hello and welcome to Tuckware Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Nearly completed four units of three bedroom flats on a 713 square meters at Alegongo Akobo, Ibadan. 65 million naira. A story building containing two units of two bedroom flats and a two bedroom BQ at Scout Camp, Ibadan. 32 million naira. Four bedroom bungalow with a room and parlor BQ at Itesiwaju Estate, Oluguenru, Ibadan. 30 million naira. Three bedroom bungalow on 1,300 square meters at Odono Kikiri, 27 million naira. A plot of land measuring 548 square meters at Ologede Estate, New Garage, Ibadan, 12 million naira. And a terrace duplex at the breathtaking Cedar House Gardens, uluyole Estate, Ibadan, 65 million naira. All our properties are fully verified. For more inquiries, call Dr. Edwards Realty Company Limited on 0906 2022 256 or or 0815 225 0214 now. Dr. Edwards Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. the House of Power International Christian Center Hope Ministries in 2023 Power Conference and 4th Anniversary. Theme Higher Ground coming up on Wednesday, 29th November to Sunday, 12th December 2023. Time 9 a.m. and 4 p.m. daily. Venue Day by Day Hypermarket Building beside Best Option Filling Station, or Bus Stop, Olodo Road, Ibadan, Oyo State. Ministry Reverend Gbenga Kotila, Pastor Ayo Olorunfunmi, Minister Ibirunke Bashoran, Pastor Femi Alaraike, Host Ministers, Power Conference 2023. It's a place to be. ẹsẹ̀ wìtìwìtì lọ́jọ́ kẹta oṣù kejì lọ́dún yìí ó dínú gbọ̀ngàn heritage mall dùgbẹ̀ ìbàdàn níbi ìpàtẹ ọjà priceless ìbàdàn trade fair níbi tẹ́tì ra àwọn èlò bíi bag woman hair àwọn aṣọ lọ́lọ́kan òjọ̀kan àwọn ohun ìpara skin care product kitchen items undies ready to wear tó fi mọ́ oúnjẹ lọ́lọ́kan òjọ̀kan gbogbo àwọn èlò yìí lẹ́rà pẹ̀lú owó tó kéré jọjọ discounted rate gbogbo ohun tẹ́ ẹ bá náwó mú nínú gbọ̀ngàn heritage mall dùgbẹ̀ tó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ cocoa house dùgbẹ̀ ìbàdàn lọ́jọ́ sunday ọjọ́ kẹta oṣù kejìlá ọdún yìí lẹ́ẹ̀mọ kó wìtìwìtì pẹ̀lú owó tó kéré jọjọ àjẹpẹ́ tó kò bá jìnnà ilá kò ìpàdé di heritage mall dùgbẹ́ ìbàdàn lọ́jọ́ sunday ọjọ́ kẹta oṣù kejìlá ọdún yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero eight one three four zero six four nine two six lẹ́ẹ̀kan sí zero eight one three four zero six four nine two six. You're beautiful. You're beautiful. Hi, Chief Mrs. Olayinka Mutian Ladaja. Maya Iyalode of Ibadan land, former First Lady of Oyo State and the founder of Ideradi Foundation. I am happy to felicitate with the Fresh FM and organizer on the 28th anniversary of Miss Oyo State. It is a good gesture in bringing out brain and beauty among our young maiden. As I'm alive today to witness the program I started with you 20 years ago, It will be a joyful thing for me to be part of it on 3rd of December. I wish you happy celebration. Deal for mercy is two. Hooray! Ah! máa sàn fún gbogbo ènìyàn nínú àjọ̀dún ẹlẹ́ẹ̀kejì ìpàdé àdúrà deal for mercy àjọ̀dún ọdún kejì ìjèrè ọkàn sí àjọ̀dún ọdún kejì ìtúsílẹ̀ àjọ̀dún ọdún kejì ìtẹ̀síwájú àjọ̀dún ọdún kejì ìtànkálẹ̀ ìyìn rere come let's celebrate Jesus lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí bẹ̀rẹ̀ láago mẹ́sàn òwúrọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ deal for mercy second anniversary with our theme let mercy flow àkànṣe ìpàdé àdúrà ní deal for mercy gbogbo ilẹ̀kùn tá ń kàn ló ń ṣí ní rere deal for mercy second anniversary ministry lady evangelist dr bọ́sì Timothy Adeiwa Big Bolaji Apostle Elijah Akitunde Ọlọ́run sọ bẹ́ẹ̀ with the support of other artists like Pastor Abiodun Ọmọlóye Òróró Gileadi Lady Evangelist Bùnmi Òjò Lady Evangelist Kẹ́mi Bámidélé Andy the the man that carry a special anointing for mercy Pastor Isaiah O Alade JP MOF twenty one tó wà ní Ring Road Ìbàdàn láti pàdé lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí Tuesday twenty eight November twenty twenty three Deal for mercy second anniversary powered by mercy once again outreach. Kala ole lè pé ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùnmọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ́ọ́ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára o t'a le. gbéra ńlẹ̀ k'o dìde. kára o lè pè n àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kegun tó kegun nà. kára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè n ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára kára rẹ ó lè padà yakinlala action action ó jẹ́ àwọ́ká àròmọléegun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pè ń bá lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pè ń tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pè ń bá ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè tapàtà pọ́npọ́n kára ó lè pè ń ó kì í síbẹ̀. kára ó lè pè ń bá mọ̀rẹ́ àtòrà dáadáa nínú oṣù kọkànlá november yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbẹ́dùnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rí road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí electricity àti solar street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà o láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún tó fi mọ́ àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Iwo Road àti bodija. pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate Design Bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. bí ọdún bá ti ń lọ sópin bẹ́ẹ̀ ni èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ máa ń kó ogun jọ láti fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ kájọ ọdún ṣùgbọ́n ní tiẹ̀ èṣù kò ní gbògo lórí rẹ̀ èyí la fi pè ọ́ sí Shiloh marathon and end of the year special gathering in God's presence Silo marathon nínú ìjọ elétò tó wà ní Bódìjà olúwa ní ká gbàdúrà láti fi wó ibi gíga èṣù palẹ̀ gbogbo ogun tó bá dìde sí ọlọ́pìn ọdún yìí olúwa fẹ́ fi wọ́n Methodist Church Nigeria Bódìjà Sake invite you to an end of the year special gathering in God's presence Shiloh marathon from Wednesday to 29th November to Saturday 2nd December 2023 with a theme pulling down strongholds. Aago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́la àpàdé lọ́jọ́ Wednesday Friday. Kutu àìláàmọ̀ jí pé Ọlọ́run àṣẹ̀dá. Lọ́jọ́ Sátidé láago méje àbọ̀ òwúrọ̀. Ministry Very Reverend James Olukoya Very Reverend Solomon Ogunyebo Very Reverend Olumide Aluko Oh. Most Reverend Olumuyiwa Ọ̀dẹ́jàyé and other anointed vessels in world worship and wonders. Nínú ìjọ elétò tó wà ní Bódìjà, ojú ọ̀nà tó wá láti UI sí àtìní ó ti máa wáyé Shilo Marathon. Come and experience heaven stars for fresh testimonies. Ìyìn Olúwa ọba tó dá wa sí ọlọ́run ìbàdàn baptist conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli àti jordani reverend oyekola bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on the twenty second sí on thirty ní oṣù kínní ọdún twenty twenty four and we will visit places where Jesus performed miracles such as river jordan mount of capernaum and even as nazareth where Jesus Christ was born fẹ́yìn tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ you fit fly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road Ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀. Ìbàdàn bẹ́ẹ̀ ni o. ẹ̀yin èèyàn ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ti ṣẹlẹ̀. àràmọ̀ǹdà ìpàtí ọjà àkọ́kọ́ rú ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ olúyọ̀lé expo twenty twenty three yóò bẹ̀rẹ̀ látọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí wọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ní recreation club cyber ìbàdàn mẹ́rìírí ìpàtí ọjà àríyá rẹpẹtẹ láyìíká tó dùn wò gbàgede ìṣeré àwọn ọmọdé náà gbẹ̀yìn wá ṣàfihàn ọjà rẹ fọ́jọ́ mẹ́tàdínlógún gbáko ayẹyẹ ṣíṣe ìpàtí ọjà olúyọ̀lé expo ní ó wáyé lọ́jọ́ sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún twenty twenty three ní rec celebration club sábò ìbàdàn bẹ́ẹ̀ lóni àtijọ́ máa lọ bí wọ́n bá ti ń ṣàfihàn ọjà rẹ wá fara kíra pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ nígbà táwọn ọmọ rẹ náà máa ṣeré lẹ́gbẹ̀ẹ́ kan àríyá alẹ́ náà gbẹ̀yìn táwọn èèyàn sì máa ṣàfihàn oríṣiríṣi ohun aṣara lóge tó ń ti gbígbà mí ẹ̀yẹ àkọ́kọ́ ìpàtẹ ọjà olúyọ̀lé expo ni ó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán títí dilẹ̀ mọ́ forúkọsílẹ̀ láti pàtẹ ọjà rẹ There's a step you take that is called right step. There is a sacrifice you make that ends suffering. There is a program you attend that program that affairs of your life. Here is the program Great Landmark Convention. Great Landmark Convention of the Living Bread Christian Ministry International. Not on your Tuesday twenty eight November the Sunday third December ni Ọlọ́run yóò tún fi máa mú àwọn ìlérí ọjọ́ pípẹ́ ṣẹ. Nínú ìpàgọ́ ọ̀tọ̀dún yìí pẹ̀lú àkòrí too faithful to fail. Ìwọ náà máa bọ̀ wá jaládùn orí ọ̀fẹ́ yìí níbi tí Ọlọ́run ti máa lò. Apostle Chris Edward, Pastor Kayode Elebiyo and other anointed men of God with the host prophet and reverend Mrs. Jide Johnson. Ọjọ́ Tuesday twenty eight November ní pàgọ́ bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án ọjọ́ wednesday àti thursday ìsọjí ìrọ̀lẹ́ ni ọjọ́ friday show first power line ẹlẹ́yẹlẹ́dọ̀ road ológun ẹ̀rú la ó ti pàdé ọjọ́ sunday third december ní thanksgiving service látàgò mẹ́wàá òwúrọ̀ at living bread christian ministry international rescue camp ground kilometre twenty five ọ̀yọ́ ìbàdàn expressway opposite bethel america school fìdítì. nàìjíríà p sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé The big thing is finally <laughs> gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ̀ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ǹpì concept ṣe lérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó báyìí lẹ́ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ǹpì concept ló tó ṣerú ẹ̀. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní. nọ́mbà twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. a ti kórè dé a kórè dé a ti múre wá a múre wá ṣe máa ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares iṣẹ́ lógun ṣe dákun múra sí ti ẹni ṣiṣẹ́ jàre ó ṣe ó dá. gbogbo iṣẹ́ tẹ̀dá bá ń ṣe pẹ̀lú òótọ́ ọ̀nú ó yá ó pé ó sunwọ̀n ju ẹni tó ń sapá fi wàyó kọ́rọ̀ jọ lọ. iléeṣẹ́ alálùbáríkà AK ọmọláyọ̀ global resources block industry níbi wọ́n gbé ń yọ ojúlówó bílọ̀kù tí kì í yìnrìn yòòrò tàbí ya dànù lọ́wọ́ ọ̀mọ̀lé ti ní àwọn ń wá gbogbo ẹni tó kájú ẹ̀ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn bíi ògbóǹtarìgì ọpẹ́rẹ́tọ̀ tó mọ lílo ẹ̀rọ tá a fi yọ bílọ̀kù mixer tó gbówó púpọ̀ níbi kápò yèpẹ̀ mọ́ símẹ́ǹtì kórìmúlọ́múlọ́ káríà àwọn tí tàtàrẹ́tàrẹ́ bíl búlọ̀kù láti ẹnu ẹ̀rọ débi esa ti fi gbẹ kooroko. dráìvà awakọ̀ tó mójúlé jẹ́ ọ̀nà láti wakọ̀ ẹrù bílọ̀kù dágbègbè tí wọ́n gbé nílò wọn. àti pákà tó san ọ̀gùn tí yóò máa tó bílọ̀kù sọ́kọ̀ tí yóò sì máa já a kalẹ̀ níbi gbogbo wọn bá ń gbé wọn lọ. èyíkéyìí inú àwọn àǹfààní iṣẹ́ tó ṣí sílẹ̀ yìí ló bá lè ṣe. kàn sí AK Ọmọláyọ̀ Global Resources Block Industry number fifteen kò tí ẹ̀gbá bus stop àdójúkọ New Petrocam Gas Station Olójú Oró Road Ayégun Olómi Ìbàdàn zero nine one one seven two three three six five two zero nine one one seven two two three three six five two. iṣẹ́ lóògùn ìṣẹ́ ọlọ́run àpèdáhùn ìjọ glorious ambassadors prayer ministry international àpèdáhùn pé gbogbo ènìyàn síbi àjọ̀dún ìdásílẹ̀ ìjọ tí ó wáyé ní sunday twelve december twenty twenty three friday ọjọ́ kìíní nínú oṣù kejìlá làṣálẹ̀ orin yìí láago mẹ́sàn-án àwọn olórin ẹ̀mí evangelist tọpẹ olùkọ̀tún bọ́sẹ̀ adéwà dr yemi owurabi root of jesse ìyanu olúwa praise fọláṣadé taiwo pẹ̀lúmi living praise pápẹ́ flourish academy pé glorious ambassador prayer ministry international choir àtọ̀pẹ̀ránṣẹ́ ọlọ́run náà wà ń kalẹ̀ lọ́bẹ̀ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa wòlíì àgbáyé ẹni prọfẹ̀tì olúbùsáyọ̀ adégbọlá bàbá àpèdáhùn dáhùn. orí ọ̀fẹ́ àtògo la pàkórí founders day tọdún yìí. ìdúpẹ́ àjọ̀dún la fi káàdì gbogbo rẹ̀ ńlẹ̀ ní sunday third december láago mẹ́jọ òwúrọ̀ glorious ambassadors prayer ministry international àpèdáhùn wà ní olúyọ̀lé extension ẹlẹ́bù ọjà ìbàdàn fún ìtọ́jú pé bàbá àpèdáhùn sórí zero eight zero seven one seven one four thousand zero eight zero seven one seven two zero zero zero zero. èmi wòlíì olùsọ̀rọ̀ àdìgbò lápẹ̀ ní ọjọ́ kìíní oṣù kejìlá fún àṣà lẹ́yìn àti ní ọ̀dì tírì fún àsọtẹ́lẹ̀ àti ìdúpẹ́ ògo àti oore ọ̀fẹ́ máa bọ̀ wá gbà lọ́dọ̀ jésù. yìnyín ọba ọlọ́run ìbàdàn baptist conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli àti jordani reverend oyekola bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on the twenty second sí on thirty ní oṣù kínní twenty twenty four and we visit places where Jesus performed miracles such as river jordan mount of capernaum and even as nazareth where Jesus Christ was born fẹ́yìn tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ you fit fly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road Ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀. ajá balẹ̀ àdọ́wẹ́ all right ẹ̀yin ajá àbálẹ̀ yín ajá àbálẹ̀ tó kárí ayé lórí ìkànnì fresh one oh five point nine pẹ̀lú mi ẹ̀yin channel wa la wà lórí youtube at fresh fm ìbàdàn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni báyìí báyìí bá a ṣe ń sọ̀rọ̀ ẹ láǹfààní àti darapọ̀ mọ́ wa lórí youtube channel fresh fm at fresh fm nìbàdàn all right ibi aroko ti sí ẹjẹ́ á ti bẹ̀ mókoro àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ olùkọ́ àgbà láwọn fásitì ilẹ̀ yìí lábẹ́ àbúradà asu àti iye kan wọn míì tí àwọn náà jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ láwọn ilé ẹ̀kọ́ fásitì tàmọ̀ sí konua ọ̀rọ̀ wọn gba ojúpọ̀nà kan lásìkò yìí ni wọ́n fi ń kìlọ̀ fúnjọba nàìjíríà lórí ìdásílẹ̀ àwọn fásitì tuntun márùnléní ọgbọ̀n tíjọba tún ṣẹ̀ṣẹ̀ kéde rẹ̀ ohun tí asu àti konua sọ ni pé Ah, ah. àwọn fásitì tí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ gan-an ẹ̀ bọ́ wọn dáadáa wọn ò rí nǹkan gidi ṣàjẹ́ tí wọ́n fi á ní kwasọ́kọ̀ lẹ́tún wá ní ẹ̀tún ń dà mí ọmọ tẹ́ ẹ bí kọ́lọ̀ ń jẹ́ kí ẹ rí wò ni o ìròyìn yẹn pé èhè kí la dé àwọn Mr lecturers àtàwọn Mrs lecturers láwọn fásitì ilẹ̀ yìí àwọn náà ni wọ́n ti gbé mọ̀ràn àtàtà kalẹ̀ fún ìjọba Nàìjíríà wípé if na play make dem stop am o ìkéde pé àwọn ti dá fásitì tuntun eh, márùnléníọgbọ̀n míì sílẹ̀ kí wọ́n tiẹ̀ kọ́kọ́ pagidínà gbogbo èròǹgbà báwọn kí wọ́n má sọ yẹn lásìkò yìí o àwọn olùkọ́ àwọn fásitì nàìjíríà ni àwọn fásitì ti mẹ́ńlẹ̀ ń bọ̀ la tọ́jú ẹ̀ dé tíjọba ò fi owó tó nítumọ̀ gbọ́ bùkátà àwọn fásitì tá a ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà látún ní àtúnfẹ́ bímọ tuntun míì ọlọ́run mọ̀ ṣe àwọn fásitì yìí ní ọmọ bẹ́ẹ̀rẹ̀ òṣì bẹ́ẹ̀rẹ̀ nítorí pé àwọn fásitì yìí gan ò ní ìtọ́jú tó nǹkan tá a tún fi ń ṣèdásílẹ̀ èmi àwọn wo ni ASU Academic Staff Union of Universities ni àwọn wo ni KONUA Congress of University Academics KONUA nu àwọn ni wọ́n ń sọ̀rọ̀ láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ Emmanuel Osodeke ó ní ọ̀jọ̀gbọ́n tó ń sọ̀rọ̀ lórúkọ ASU nígbà tí dókítà níyì sòmánù tóun sọ̀rọ̀ lórúkọ kónúà wọ́n ní lóòótọ́ òun náà ni oríṣiríṣi àǹfààní wà nínú kátó yunifásitì tuntun àmọ́ nírúfẹ́ àsìkò yìí kọ́ torí wípé àǹfààní wọn padà bọ́ sí àǹfààní òdì tí ó tún ṣe jàǹbá fún àwọn fásitì ní orílẹ̀-èdè nàìjíríà ni o ìròyìn yẹn pọ̀ o mọ̀kà díẹ̀ torí yín ni o. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mọ̀lúùsùn tẹ́ ẹ wá rò pé kinní ọ̀hún ò ní lábọ̀ yóò lábọ̀ o owó covid-19 pọnmọ́ ni o aláwo ó sì padà gbàwọ́ rẹ̀ lọ́wọ́ yín wọ́n ti ké sí gbogbo àwọn iléeṣẹ́ àti àjọ ìjọba gbogbo tó lọ́wọ́ lẹ́sẹ̀ lórí ọ̀rọ̀ ti owó covid nineteen jò níyìn wọ́n ní owó náà títí di àsìkò táwa yìí ẹ mà tí ìjà mọ bí ṣe ń lọ àárọ̀ yìí a ké sí yín a pè yín kọ̀kọ̀ pè yín ní bàbá ẹ bọ́ sí gbòòrò ayé ẹ wá ṣàlàyé bówó ṣe rìn bẹ́ẹ̀ ṣe na sí wọ́n ní wọ́n wá ń dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n ń pẹ́rẹ́ ẹgbẹ̀rin ìtẹ́lẹ̀ ìbá wá lónìí eléyìí ò ní wá lọ́la ẹ wá ń ṣàwákan dáṣẹ̀ lórí tí a tí a bá mú nǹkan lẹ̀ fún yín gbogbo ẹ̀yin àjọ àti iléeṣẹ́ ìjọba gbogbo orílẹ̀-èdè nàìjíríà ò ní gbà wá méjèèjì papọ̀ o kó tó wá dìgbà tí ìkòkò ò ní gbomi gbẹ̀yìn gbá ṣọṣọ àti ẹni tí ó tẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ẹ bára yín sọ èyí tí í ṣe òkodoro ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà lọ sọ bẹ́ẹ̀ ó ní èéṣe ta ní gbogbo bẹ́ẹ̀ ṣe náwó kẹ́ ẹ wá ṣàlàyé kò jẹ́ gbé òní kúgbì ẹ ṣàlàyé bó o lẹ ṣe na iye báyìí kàṣà báyìí kà òdè ni wọ́n fún iléeṣẹ́ àti ẹ̀ka tẹ́mi wà bá a sì ṣe na rèé ló bá tán èwo ló wáá fa kẹ́ ẹ máa fà ńlẹ̀ bí ọ̀kùn kẹ́ ẹ máa lọ̀gọ́ sẹ́yìn kankan àwo ò ní tẹ́wọ́ gbarú rẹ̀ lọ́wọ́ yín o ó pẹ́ jù tẹ́ ẹ̀ bá tètè mú àbálọ bábọ̀ gbogbo rẹ̀ wá lójú ọgán nǹkan yan gíná yín lọ́wọ́ o ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀ tó wà fún ààtò yìí honourable bamidele salam ló wá ṣe kìlọ̀kìlọ̀ sí gbogbo àwọn ẹ̀ka àti àjọ ìjọba gbogbo náà pé ẹ má fẹ́ àsìkò lójú sí báyìí báyìí báyìí ẹ máa mú àbọ̀bọ̀ ká ṣiṣẹ́ lé lórí tabasi wo tó jẹ́ pé ṣáká lára yín dá tí ò sí wàhálà kankan ẹ máa lọ padà láyọ̀ àtàlàáfíà kò séwu ní ilẹ̀ Israel àti Amman wọ́n ní àgbà tí wọ́n dáwọ́ ogun díẹ̀ dúró òun àwọn ọmọ tó wà ní Gaza wọ́n náà bá jẹ́ kí wọ́n láǹfààní àti lọ sí etí odò kí wọ́n tẹ̀ ṣeré díẹ̀ wọ́n ní ẹkún ó dàpọ̀ mọ́ ayọ̀ fún àwọn ọmọ làwọn ọmọ wa rò pé ah, àṣàyé tún wà wọ́n làwọn ọmọ míì àtúbọ̀ sí gbòòrò wọn á tún wọ̀ tún wò sìn láwọn ọmọ kéékèèké ohun tí ó ti wà nínú ọpọlọ wọn láti kékeré ọlọ́run nìkan ló lè bá wọn nùnú kúrò ńbẹ̀ ó lágbára ẹ sì mọ̀ pé ogun ò dàbí àmúyán à ń gbé lórí ìsapá hmm. ogun rọrùn ọlọ́run má jàre lẹ̀ yìí ibi tó sì gbé ń ṣẹlẹ̀ jẹ́ kí ogun rẹ̀ kó parí tán yányán. àmì ọlọ́run kò ṣàánú ni tọ́ wọ́n fẹ́ẹ́ lò Ògbómọ̀ṣọ́ lẹ́ẹ̀kan. ẹ ẹ ń padà lọ́bẹ̀ jẹ́ kí a mú àwọn ìròyìn kan ná ojú ìwé ìkẹjọ ìwé ìròyìn ti uh, Punch láti rí ìròyìn níbi tí àjọ aláàbò ààbò ara ẹni làbò ló civil defence tí wọ́n ti dáná sun àwọn epo rọ̀bì kan tí wọ́n jí gbé ní ìjọba àbílẹ̀ kan ní ìpínlẹ̀ Imo àwọn epo rọ̀bì crude oil tí àwọn karambání ọmọ nàìjíríà kan tí wọ́n lọ rèé jí gbọ́n nígbọ̀n jìbìtì àjọ aláàbò ara ẹni làbòlú civil defence wọ́n ti dáná sun ẹ lọ gba balance ẹ o ojú ìwé kẹjọ ìwé ìròyìn punch. nigerian tribune oníjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ọgọ́rùn-ún kan bílíọ̀nù náírà ni wọ́n ń kó sí abala ti ètò ẹ̀kọ́ lé ọ abẹ́lé láti lè mú kó gòkè àgbà Universal Basic Education UBE ẹni kéde ọ̀rọ̀ akọ̀wé àjọ UBEC ọ̀mọ̀wé Hamid Boboyi ìyẹn ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé ẹgbẹ́lẹ́mùkó tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó ń kó sí agbọ́nrin ti ètò ẹ̀kọ́ ire o láti lè gún ní abẹ́rẹ́ àjíǹde kó sì padà sípò rẹ̀ níléeṣẹ́ epo orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Tinubu ó ti buwọ́ lu ìyànsípò àwọn ìgbìmọ̀ ọ̀tún tí ó máa ṣe kò kárí iléeṣẹ́ epo náà bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejìlá ọdún tá a wà ńbẹ̀ yìí lọ wọ́n ní olóyè pius akínyẹlúrè ni wọ́n mú gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ májèwóbàjẹ́ fún ẹ̀ka náà malam melekoloyari iná ló sì tún wà nípò gẹ́gẹ́ bí olùdarí àgbà group chief executive officer fún iléeṣẹ́ epo orílẹ̀-èdè yìí lára àwọn ìkànnì kùgbòmí láti rí alhaji umar isa ajiya àtàwọn nǹkan ìkànnì kan míì tí wọ́n fi lulẹ̀ igun kan tàbí òmíì láti máa mójútó agbọ́nrin ti ọ̀rọ̀ epo àti àwọn ọ̀rọ̀ míì tó ní í ṣe pẹ̀lú ìwakùsà lórílẹ̀‐èdè wa. tọ́ wọ́n nígbà míì àwọn òṣìṣẹ́ elétò ìlera àwọn ni wọ́n ju ìròyìn eléyìí sí ojú ìwé kẹrìnlá punch. kí ló kó ṣẹlẹ̀. wọ́n ní àwọn àpẹẹrẹ tí ẹ mọ̀ fúnra sí bí èèyàn bá ti fẹ́ ní depression ìpòrúurú ọkàn hmm. tí máa dá àyàn gúnlẹ̀ ní jẹ́bẹ́ wọ́n ní béèyàn bá ti ń jẹun lájẹjù ńgbà míì overeating ó lánú wàláì mo ti sọ rí lórí òwúrọ̀ lọ́jọ́ bí ọdún bíi mẹ́rin kan mo ti treat topic yẹn rí lórí òwúrọ̀ lọ́jọ́ nígbà míì ni o kì í ṣe gbogbo ẹ̀ ń bá ń jẹun lájẹjù o pé àmọ́ nígbà míì ara àwọn ìlànà jẹ́mọ́ jẹ́mọ́ dàbí ọgbọ́n pé àyè mọ̀ èèpọ̀ lọ́kọ̀ coping mechanism ni wọ́n máa ń pè fáwọn tí depression bá ti ń wọ ọ̀rọ̀ wọn overeating bíi kéèyàn máa jẹun lájẹjù àti máa sùn lásùn jù ńgbà míì coping mechanism ni hmm. fún <laughs> mo rí tí dégbòlásá pẹ̀lú mi sáré gúgú ẹ̀ pé ẹ wá gba ní ìlàjà ìyẹn ibẹ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlera tún ti sọ pé bẹ́ẹ̀ bá bí ọmọ tuntun jòjòló tẹ́ ẹ béyín lẹ́nu ẹ̀ tó méyín wá látọ̀run wọ́n ní ẹ má bẹ̀rẹ̀ sí ni máa sọ ló kọ bú o torí pé àṣà ilẹ̀ wa lápalẹ̀ adúláwọ̀ yìí oríṣiríṣi kọlẹ́ máa sọ ọmọ ẹ lè pè ní ìwìn labí àǹjànú dé hmm. àbí kẹ́ ẹ mọ̀ pé ní ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì àtàwọn nǹkan kan àtàwọn nǹkan kan wọ́n ní bẹ́ẹ̀ bá ń fẹ́ ìtú ó kún kẹ́kẹ́ ìròyìn ẹ mọ̀ ẹ lọ sí ojú ìwé kẹrìnlá ìwé ìròyìn ti punch ó hmm. wà mẹ́díkà ju ju myth english ẹ lọ gba balance ẹ̀ ń ẹ jẹ́ ká tún lọ tààràtà sí ọ̀dọ̀ ìwé ìròyìn ti Nigerian Tribune tí wọ́n ta ọ̀kan lára àwọn ilẹ̀ ìpínlẹ̀ tó ń bẹ ńlẹ̀ yìí tí wọ́n tètè ta wọn lólobó pé kí wọ́n má lọ sùn lé o wọ́n ní àìsàn ikọ́ gbọ̀fúngbọ̀fún ní ìpínlẹ̀ Borno wọ́n ní ó ń ràn kálẹ̀ bí iná inú ẹ̀rùn ni o àjọ tó ń ṣe kò kárí ọ̀rọ̀ ètò ìlera lágbàáyé WHO iná ni wọ́n tètè kéde ọ̀rọ̀ náà wọ́n á sọ pé ìṣọwọ́ bí ìṣẹ̀lẹ̀ yìí bó ṣe ń ṣẹlẹ̀ ní lemọ́lemọ́ àìsàṣọ ọlọ́run pàká ni ó yẹ kó tàpérò fún gbogbo ọmọ eriwo káwọn ìpínlẹ̀ tí òkàn náà kan ya tètè tún okun tòbí wọn sán lórí ọ̀rọ̀ olùdarí ẹ̀ka tó mú iṣẹ́ ọ̀hún wá jẹ́ dókítà wọta mulumbo ni ló ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún níbi tí àgbékalẹ̀ ètò tí wọ́n ṣe ní ìlà oòrùn àríwá orílẹ̀-èdè wa nàìjíríà ìpele ẹlẹ́ẹ̀kẹtàlá rẹ̀ tí àjọ elétò ìlera àgbáyé ṣe láti lè rí dájú ṣáká pé àwọn àsàn kọlọkọlọkọlọkọlọ wọ̀nyí ó dàfẹ́kùn láwùjọ orílẹ̀-èdè nàìjíríà ẹni tó bá kẹ́fìn yín pé irú nǹkan bẹ́ẹ̀ tó ń ṣòun má bora rẹ mọ́lé má bora rẹ pa tètè kàn sáwọn oníṣègùn ìbò kan lè tèwáwọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ ẹ̀ ni láàrin oṣù mẹ́sàn-án péré two point six trillion naira lọ́mọ nàìjíríà fi ra data sórí aago wọn àti ìpè sórí aago data ti airtime ó ní two point six trillion naira láti rà láàrin nine months ìjákújà one ah. ìyọkúyọ ní yọ two ìlákùlà ní ńlá tìrì. ìfakúfa ni wọ́n tún fa four ìgbékúgbè ni wọ́n ń gbé. gbé ládójọ ọjà gbọ́n mo wá ní abẹ́mi nìkan ni. ìwọ mo fura pé láti bí ijọ́ bíi mélòó kan data ti fàpẹrẹ ẹ̀yìn. Eh, àwọn iléeṣẹ́ ẹlẹ́rọ bára ẹni sọ̀rọ̀ tèmi hmm. bí èèyàn bá bí n bá ṣe data five thousand hmm. wọ́n fún mi ní twenty gig nígbà kan lẹ́nu lọ́lẹ̀ mo kàn rí pé wọ́n dín twenty gig yẹn sí eighteen mo wá wò pé àbí àbí kóòdù burúkú lè mí lò àbí kóòdù tèmi yàtọ̀ sí níbi tí oṣù yìí dé lórí ṣé bẹ́ẹ̀ náà lọ́dọ̀ tiẹ̀ náà níbi tó oṣù yìí dé ok wọ́n dínwó ẹ̀ sẹ́yìn wọ́n dẹ̀ ń gba nọ́mọ owó tí wọ́n gbà lọ́wọ́ mi tẹ́lẹ̀ ah, níbi tí oṣù yìí dé lónìí àbàtẹ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún wọn ti lánlàkulà ó wáá yà mí lẹ́nu pé ṣé mi àtàwọn àjọ̀nú jẹ́ odòwò pọ̀ ni kò yé mi o. ti ọmọ yàtọ̀ ọmọ pé. Eh, àwọn nìkan kọ́ ni wọ́n ń ṣerú ẹ̀ kí ni. Eh, ni tí wọ́n mọ̀ lòdì tá a wà. Eh, bó o lára. èjì àlọ́tajà aláwa tá à ń fi data ṣe ṣe olúwa lójú méjèèjì wọn tó ń rotirú wa béèyàn ládẹ́ta ńlákúlà àwọn ọ̀nà ọlọ́ọ̀nù á lọ sójú ọjà. wọ́n ti GTB pàtàkì jùlọ bíi kí wọ́n ṣe kó ṣe transaction kí wọ́n dẹ̀ debit owó wọ́n á dẹ̀ ní decline. ìyá go to court. owó tí wọ́n ti yọ lára mi láti february títí di àsìkò yìí. Ah. ibi èsè court go to court. gt gtb. go to court a lọ sójú ọjà. 72 hours with God it's December edition. Your grace is God will be working miracles, liberating every destiny through the prophetic ministry of His anointed servant, Prophet Abel Taiwojo, tagged No More Delay, is a special, powerful program you need at this time. Join us on Friday 8th to Sunday 10th of December 2023 at Mercy Camp, Kilometer 18 Ibadan Expressway, Osengiri, Ibadan. Friday and Saturday morning session from 9 a.m. to 12 noon WAT. Afternoon session 3 p.m. to 6 p.m. WAT. Vigil 12 a.m. to 4.30 a.m. WAT. 80. And on Sunday, 10th of December from 8.30 a.m. to 12 noon W80. While video will be coming up from 10 p.m. till dawn. Music ministrations by Elijah Akintunde, Adeyinka Lashiyori, Dare Melody, and Dare Justify. God's servants will be ministering so powerfully. Prophet Taiwojo and other anointed ministers of God. For inquiries, 0805 027 5779. Connect with us on Facebook at Prophet Taiwojo Live na as man pass man na him hotel pass hotel o no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suit our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get Ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today Oh, Come check us out now. Academy Suit today Ososami Road, Okado and the Old Ife Road for Ibadan. Another branch today Abeokuta for Ogun State. Taliwaya na 080 9293 0000. Ibadan, greatness is in your neighborhood. It's The Greatness Show, the ultimate hangout for young and vibrant souls. Get ready for a time of creativity and non-stop fun, featuring music by the incredible Gaze Bamba. Comedy by MC Laugh Up, spoken word, and so much more. It's happening live at the For Real Event Center, Mobile Ring Road, Ibadan. Date is Saturday, December 2nd, 2023. Time is 1 p.m. And the best part, Entry is absolutely free. free. Visit our website at www.elevationng.org forward slash TGS to register. The, the Greatness Show is proudly brought to you by the Elevation Church, Ibadan. See you there. Hey, ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o ò tí ì pọ́npa Solar Black Friday ni Solar Electronics Black Friday lọ́dún tá a wà yìí solar electronics black friday ò mú kékeré kàńkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé káyé mọ́ solar black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ̀rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fáànù eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solar electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi. ẹ mọ̀ lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni à ń bẹ challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀ road ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gúnni lápá má jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ́lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. Hallelujah! Christ United Ministries International and City Changers Global, in collaboration with the Body of Christ in Ibadan, is inviting you to a five-day citywide crusade with the theme Grace. This powerful crusade will be coming up from Wednesday, 29th of November to Saturday, 2nd of December, 2023, by 5 p.m. daily at Liberty Stadium, Okeado, Ibadan. Please note, medical outreach holds on Tuesday, 28th, 8 a.m. to 6 p.m., while empowerment and charity comes up 9 a.m. to 1 p.m. from Thursday, 29th to Saturday, 2nd of December 2023 at Liberty Stadium, Ibadan. Ministers' Conference holds at Molete Baptist Church, Challenge Ibadan from Wednesday 29th to Friday 1st of December by 9 a.m. daily. Also featuring Youth Fiesta on Tuesday 28th of November by 3 p.m. prompt. God's servants will be ministering powerfully. Apostle Matthew Luajoba, Apostle Colonel Akiyemiju, Reverend Samson Ajetumobi, Right Reverend Dr. W. Aladikugbe, Most Reverend Olumuyiwa O. Odejayi, Bishop Dr. Francis Walioke, Jesus, is Lord. Ajá balẹ̀. Ajá balẹ̀. tọ́ àdúpẹ́. àdúpẹ́ èyí kọ́ èyí gbogbo ọmọ Nàìjíríà kó tó di pé a mọ̀ lọ ẹ jẹ́ sáré fi ẹsẹ̀ kan dé Ògbómọ̀ṣọ́ lórí bí nǹkan ṣe ń lọ pẹ̀lú ibi tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n bá nǹkan dé dúró ní pápápá náà nítorí ìjọba àsìkò wọ́n ní ṣọ̀ún ti ògbómọ̀ṣọ́ yọ gba ọ̀pá àṣẹ bó bá di ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún tá a wà ńbẹ̀ yìí wọ́n ní finally finally finally ọ̀fíṣíálì ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ gómìnà ṣèyí mákindé wọ́n fa ọ̀pá àṣẹ lé ṣọ̀ún ti ògbómọ̀ṣọ́ ọba gandhi ọláoyè lọ́wọ́ bọ́bá di ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún tá a wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tí ó bóde o wọ́n ní ọ̀rọ̀ yìí wà ní iwájú ilé ẹjọ́ gíga tó wà ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ yìí tó wà ní Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ o tí wọ́n sì sọ ọdún mọ́ ẹ pé ọ̀rọ̀ náà wọ́n sì ń bá ẹjọ́ lọ lórí rẹ̀ láti ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá tí gbogbo kùkù kẹ̀kẹ̀kẹ̀kùkù ọ̀rọ̀ ti ń tẹ̀ wájú nílé ẹjọ́ lẹ́yìn ìgbà tí wọ́n yọ bàbá kúrò nípò wọ́n ní síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n yọ bàbá kó òǹpò wọn ò yọ kó ọ̀rọ̀ sì wà ńlẹ̀ o bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ ti ọmọọba Kabiru Ọláoyè tó pe ẹjọ́ tó sì wà níwájú ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún wọn ò tí ì yanjú yìí o ṣùgbọ́n fífa ọ̀pá àṣẹ kalẹ̀ wọ́n ní ìyún ń tẹ̀ síwájú o tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe tọ́ Ọlọ́run yálà fi ọ̀jọba nípínlẹ̀ Ọ̀yọ́ ìlànà àwọn bàbá wa lọ́balọ́ba nǹkan kan yìí náà Ọlọ́run bá wa dáwọ́ lé wọn o bá wa mójútó o kí ìpínlẹ̀ ọ̀yọ́ lè dáa hmm. omi tuntun ti rú. ẹ eh, mo ṣúọ̀ pé ńgbà ọba yá a bẹ̀rẹ̀ sí máa lo hashtag tá a máa fi rìpọ́ọ̀tù gbogbo àwọn service providers pátápátá àti ní telecommunications àtàwọn báńkì eh, tí wọ́n yàn yàn jẹ tí wọ́n tún fi hàn yàn ẹnìkan láti eh, ló fi ṣe sọ̀wọ́ ó ní